إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا أقولكم دعاء وبعدي أبي أنا مواد وبعدي أبي أشياء أبي أبي أبي أبي أبي أبي ẹ̀sìn ọlọ́run bá lọ sí ààrùn ìrọ̀lá àádá èyí tọ́lọ́run bá ti dáhùn gbogbo àwọn ìṣẹ́ rẹ̀. àdúgbò fún ọlọ́run bá lọ sí ààrùn ìrọ̀lá àádá ọba tí ó tọ́wọ́ sọ́nà lójú ọ̀nà sàlàfíà lójú ọ̀nà súnnà èyí tó ń pé òun náà ní ìsìláàmù èyí tó lálàáfíà. ليكلم صلى الله عليه وآله وسلم ثم وأرجو الله سبحانه وتعالى èyí tẹ́ pé òun náà ni àwọn sọ̀hábà lọ́yí òun náà ni wọ́n ti lò pé tí òun náà dẹ̀ ni wọ́n ti kọ́ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gba ẹ̀sẹ̀ látọ̀dọ̀ wọn bákan náà ní wọ́n ti lò Allah subhanahu wa ta'ala ọba tí ó jẹ́ kí ojú wa ó pé àti àyíkáwà yìí ó jẹ́ kí ẹsẹ̀ wa ó pé sí àyíkáwà yìí gẹ́gẹ́ pé ní àhábí lẹ́kọ́ yìí من أحد من أحد لقاء الأرض إلى الله قال أيها النوع الذي يلوم الله سبحانه وتعالى من يفعل لكم كل شيء wípé àhábùn ìjọba ìgbìyànwọ́ yìí mọ̀tàdínlùmá iná àwọn àyíkú tọ́lá ọba tó tún hánà káàdá ní pẹ̀lú rẹ̀ lórí ilẹ̀ òun láwọn mọ́ṣáláṣí àwọn ilé ìjọsìn àwọn mọ́ṣáláṣí àwọn ibi táwọn ẹni kalẹ̀ tọ́lá ọba tó tó tún hánà káàdá lórí ojúṣe pàtàkì kan tó ṣe kókó nínú àwọn ojúṣe tí àwọn ti torí ẹ̀kọ́ mọ́ṣáláṣí nínú àwọn orípa mọ́ṣáláṣí láwùjọ nínú àwọn iṣẹ́ mọ́ṣáláṣí láwùjọ nínú àwọn wàgọ́ọ̀lù tó mọ́ṣáláṣí tí ó ṣàmà nínú àwọn iṣẹ́ èyí tí àwọn mọ́ṣáláṣí wọn ṣe láwùjọ òun náà ni lẹ́ṣin dáhàwá ìmọ̀ ìpèsè lọ sí bí ọ̀nà lọ́wọ́ wa lọ́sùn fáwọn àgbà aláàbò káàkiri ẹ̀kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́run bá lọ́sùn káàrin ìsàárá nílé ẹ̀kọ́ ìdáhùn ló ti máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn ló ti máa lo ẹ̀kọ́ ẹ̀sìn fún ìlú ti máa kẹ́kọ̀ọ́ ń ṣe lò láwùjọ níbàámu sí lọ́nà bá lọ́sùn káàrin láti fẹ́ kí wọ́n lè kò sí ayé ní inú ọjà bá ṣe lò nínú ọjà mọ́sálásí láti kọ́ abáwọn ilé wa bá tó ṣe déédéé òfin ọlọ́run bá lọ́sùn máa ń tààdá mọ́ṣáláṣí àdìkọ́ tí abálébi jẹ́ wa báwo láti báwọn èèyàn ló ń bẹ̀ tí ó ṣe déédéé òfin ọlọ́run bá lọ́sùn máa ń tààdá àyíká àdìkọ́ náà ni àyè tí a ti tẹ̀lé eléyìí báyìí ọpẹ́ ni mọ́nà ọba lọ sí ààrẹ ọ̀tà ara ọba tí ó gbé àyè ìkalẹ̀ kalẹ̀ sí ni ló gbé kalẹ̀ sí láàyè pàtàkì tọ́lọ́ ọba lọ sí ààrẹ ọ̀tà ara ní kí àìrú àyè yìí kó máa sọ kalẹ̀ sí tí ọlọ́run sì ní kó máa ti rọ àwọn àǹfààní tí ó ń ṣe yìí tọ́lọ́ ọba lọ sí ara ti gbé lé àwọn tí wọ́n lò ó sí ibi tí tí ó ti máa yí ẹsẹ̀ ọlọ́run àwọn subhanahu wa ta'ala tọ́lọ́run bá gbé wọn lọ́wọ́ eré ìgbà yìí ọpẹ́ gidi ni ọpẹ́ gidi ni àwa lè máa máa lóore a lè máa máa tó nǹkan tó gbé nǹkan tí yẹn bá wọ́n bá ń rí lọ́wọ́ yẹn tó sì máa yíyí nǹkan yẹn àwọn ló dáa ìgbẹ́lá ọlọ́run bá lọ́sùn hàn ara ṣe yìí òun lè mọ àwárí máa ń mọ a lè mọ mọ ẹgbẹ́ bí adágún nàìjíríà ṣùgbọ́n èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo mọ iye dáadáa so mo mọ iye dáadáa gan ọlọ́run bá lọ́sùn hàn ara ó jọjá yìí ó ṣàlékún ìkẹ́ rẹ̀ ṣe wà lórí gbogbo àwọn tí a gbé dáhàwà dání láàyè sáwà yìí tí a ń túkọ ìgbòkòtójọ́ ọlọ́run bá lọ́sùn fáànù tààrẹ láàyè ọlọ́run bá lọ́sùn fáànù láàrẹ tó ṣe dáadáa fún gbọ́lá papọ̀ àlékún ìmọ̀ náà àlékún ìtọ́sọ́nà àlékún ìtẹ̀kọ́mà àtọ́bà ìlú dídí ìlú ṣẹ̀sìn ìlú dọ́gba lórí ẹ̀sìn ọlọ́run bá lọ́sùn fáànù láàrẹ ọmọ ṣe fún wa àlékún àgbọ̀yìn ọlọ́run bá ṣe fún wa ọlọ́run kó yàwá yẹn lọ ọlọ́mọba kó yà wá ya àmù ọlọ́mọba ìkẹ́ ọlọ́mọba subhanahu wa ta'ala lóòwà nínú pọ̀ ní orígbé náà tún wọ́n látọ̀dọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tọ́lọ́mọba ti mọ̀ wá pé wàyíjà ìlú ní ẹ̀mẹ́ta lọ́wọ́ ní láti sọ́nà ọlọ́mọba ní kí ẹ bá ka ìkẹ́ ọlọ́mọba ìdẹ̀ra ọlọ́mọba àánú ọlọ́mọba tí ní lórí yín látọ̀ sí ọlọ́run bá lẹ́yìn ìkàkà ẹni bá ìdókò yọ wípé ìkẹ́ ọlọ́run bá ti ń bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ní òun kà ní ìkẹ́ tá a lè kàkà ní ọlọ́run bá lọ́sùn máa ń ta ara ti délé ìrìnlẹ̀ fún wa ọlọ́run ti dókò yọ agbára wọ̀ ká àwọn alẹ́ ẹ̀rọ ti sọ agbára wọ̀ ká àti kàkà ọbẹ̀ nú ẹ̀ eléyìí tá a mọ̀ púpọ̀ ẹ̀ láti ẹ̀ máa ọbẹ̀nú ẹni tọ́nà tó ṣe bẹ̀nú àwọn ilé ìpamọ́ gbogbo àwọn ìkẹ́ iná láti pẹ́pọ́ lọ́wọ́ bá lọ́sù hàn tààrà lórí ẹ̀ láti pẹ́ lọ́wọ́ bá jẹ́lá bí rẹ̀ lára tó jọjà rí kí ó wọ́lá pé ẹrú tí ó mú orin ni wá ó wọ́lá pé ẹrú tí ó pẹ́ ni wá tó dàpọ̀ wa àwọn ilé ìtòkùn tó ní àwọn ilé ìtàkùn tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́mọba torípa ní ọ̀rọ̀ púpọ̀ lọ́dọ̀ ọlọ́run bá nígbà kọ́ọ̀kan ọlọ́run bá fúra mọ̀ ṣe fún wa àmá bẹ̀rẹ̀ síkì ní wá ṣe wù láti kò kúndó mínísà láyé máa ń kí àwọn tí ó jọ ọ̀nà ẹ̀yà kì sí àwọn tí ẹ̀sìn tó kọ́ wa pé kí a kí kápẹ́lú àwọn tẹ́sìn kọ́ wa kí a bù ìgbìmọ̀ àní sàlàyìmọ̀ kìrọ̀ ní kíkí ẹ̀sà lẹ́yìn láti gbogbo wa ní kíkí àpapọ̀ lẹ́yìn tó jẹ́ kíkí Islam àmátẹ̀rẹ̀ kíkí mi látọ̀dọ̀ ọmọ bá wa àgbẹ́ pé àwọn náà lọ́lọ́wọ́ bá lọ́sùn pánù káàdá fi ta gbogbo ayé àwọn lọ́lọ́wọ́ bá lọ́sùn pánù káàdá lóbi ayé yìí lóbi ṣèkẹ́kún àwọn lọ́lọ́wọ́ bá lọ́sùn pánù ẹgbẹ́ gbọ́lò yẹn ẹgbẹ́ gbọ́lò tó wú ní gbọ́lò tó wú ní wàmọ́rí gbọ́lò sí ìsọ̀rọ̀ mọ́lò àwọn bàbá lọ́lọ́wọ́ bá lékẹ́lá bí ààyè ti àdánwò bóyá wọ́n lò láti fi kó ìdàgbàsókè báyìí tí ọlọ́wọ́ bá lọ́sùn pàrọ̀ tààrà tí wọ́n lò ààyè láti fi yẹ sónà àbí wọ́n nílò láti fi yẹ sónà àdúgbẹ́fọ́lọ́wọ́ bá pé àdáwò tó lọ́wọ́ lọ́wọ́ tó fara lára ṣe fún ọ̀rá pẹ̀lú ààyè eré tí àwọn ojú rí báyìí táwa náà ti jẹ́ ilé lórí pé wọ́n ń lo ààyè yẹn kí ni lọ́yẹ kọ́ wọ́n lò sí wọ́n lè lò kí ni lọ́yẹ sí gbogbo wa iná sì ni a máa jẹ́ ẹlẹ́rìí ọlọ́wọ́ في الأرض ànábì sọ̀rọ̀lá sọ́lá sọ ipé ẹ̀yìn ní ẹlẹ́rìí ọlọ́run ọba lọ́sọ̀ láàrín sàáyá lórí ilẹ̀ nígbà tí wọ́n gbé òkú kọjá wọ́n gbé òkú yẹn kọjá lẹ́gbẹ̀ẹ́ ànábì sọ̀rọ̀lá àrùn àìlú sẹ́lá àwọn sọ̀hábà áfìnàwà àìlú kọyọ̀rọ̀ wọ́n sọ dáadáa ní òun yẹn ni wájà ànábì ni ó dọ̀rọ̀ rẹ̀ nígbà tó tún ti díẹ̀ wọ́n tó gbé òkú yẹn kọjá

àwọn èèyàn sọ nǹkan kí ìgbà ń pa rẹ̀ wọ́n sọ àbúrú nípa rẹ̀ ìyàtọ̀ tó ló wá jàbà fọ́nà àwọn jàbà kí ni nǹkan yẹn gan tó jọ rẹ̀ arábìnrin eléyìí tí ẹ̀ lọ dáadáa nípa rẹ̀ yẹn wá jàbà láàbù jẹ́nà arábìnrin àjẹ́nà ti jẹ́ ọ̀ràn yẹn fún láti wọ ni bákan náà eléyìí tí ẹ tí ẹ sọ àbúrú nípa rẹ̀ pé bá búrú yẹn nígbà tó ń gbé kọjá arábìnrin yìí náà jọ ọ̀ràn yẹn fún láti wọ gbẹ̀rẹ̀ náà tí wọ́n sọ̀rọ̀ tí mo lulẹ̀ pẹ̀lú pé a tún ṣe gbogbo sọ́ ní faith outing adábi ní ẹ̀yìn olẹ́lẹ́rìí ọlọ́run ọba lórí ilẹ̀ ibi tí mo ti lọ ìbáradà lọ so láti di kíkí bàbá àti ọlọ́run ọba oṣù fáwọn sàádà tó fi àyè yìí tó fi kẹwọn àwọn bàbá tọ́lọ́run ọba ìgbà bá ìgbìkẹ́ Ah, àbí bàbá abẹ́lọ́wọ́n bá lọ́sọ hàn tààdá ah, ìtọ́lọ́wọ́n bá àdíkẹ́ ọlá tó fi ń takókó ẹ̀yìn ọlọ́wọ́n bá mẹ́jẹ̀ ṣiṣẹ́ bẹ̀ ọlọ́wọ́n bá mẹ́jẹ̀ ṣiṣẹ́ bẹ̀ ah, ọlọ́wọ́n bá kó jẹ́ kí ẹbí ìkan nínú àwọn olùgbé àdìjẹ́ńdà lórí ìgbà jùlọ látara tọ́lọ̀ ṣe fún yìí àti àwọn nǹkan tí nínú àwọn orí ọlọ́run bá lọ́sọ hàn tààdá ọlọ́wọ́n bá kó mẹ́jẹ̀ kí ẹkú yìí àgbàdo ẹkú yìí ẹlọ́mọdé ẹkú yìí nínú ọlọ́wọ́ba ọlọ́wọ́ba lọ́sùn máa ń sàádá kó má jẹ́ kí ẹkú àgbákò lọ́dọ̀ ọlọ́wọ́ba lọ́sùn máa ń sàádá pẹ̀lú ní ọlọ́wọ́ba ṣe àìnà gbogbo ẹgbẹ́ tọ̀kí ọdún ilé ẹgbẹ́ ti jẹ́ yìí tí a bá rí bàbá wàlọ́ọ̀dì inú ìyọmọ́ ń dùn gan ọlọ́mọ mẹ́jọ àríṣẹ́ kí wọ́n bàjẹ́ ọlọ́mọ mẹ́jọ àríṣẹ́ kí wọ́n bàjẹ́ àbákaná tí ẹ bá tó ń gbọ́ ìtàn bàbá ní tó kí wà sí ní mọ́ jẹ́ fún ẹ̀ náà ọlọ́dún wà sí ní mọ́ jẹ́ fún ẹ̀ náà tó kẹ́yàn bá lè jẹ́ ní kí ó lè ronú dáadáa kẹ́yàn bá lè ronú olùgbé wà sí tó pọ̀ ó máa ṣe tẹ́bí ara rẹ̀ kí tí so àti bàbá o ọlọ́mọba lọ́sùn káràkà alákọ́mọ́jì kan mọ àpàdà sí aburú ọlọ́mọba lọ́sùn káràkà alákọ́mọ́jì kan ṣiṣẹ́ ọlọ́mọba lọ́sùn káràkà alákọ́mọ́jì kan àtàlékún kíkọ́ ẹ̀mí fún wọn àgbàlagbà ni wọn àgbàlagbà ni wọn abẹ́lọ́mọba lọ́sùn káràkà alákọ́mọ́jì kan àtàlékún ẹ̀mí kíkọ́ fún wọn ọlọ́mọba àjẹjẹrá kí ó bá àtàlékún àlàáfíà fún wọn ọlọ́run bá kọ́ba àtàlẹ́ fún olùkọ́ ara fún wọn ọlọ́run bá kó dàkún kó járí wọn pẹ́ ọlọ́run bá kó dàkún kó jẹ́ kí ìtẹ̀mí wọn kí ó jẹ́ ìtẹ̀mí tí ó ní àlùbáríkà ọlọ́dọ̀kan sọlọ́run bá lọ́sùn àrùn kàádà ó bá ṣe wùkẹ́ ni wọ́n kún lòó abẹ́lẹ́wọ̀n bá ìjọlá àtúbọ̀tá wọn kọ́lọ́n bá jọlá alájọpẹ̀ sọ̀rọ̀ ọ̀la alẹ́gbọ́tú bẹ́ẹ̀kọ́wájì ibi tí wọ́n bá parí ìtẹ̀mí rẹ̀ sí òun ni ó ṣe pàtàkì abẹ́lẹ́wọ̀n Allah subhanahu wa ta'ala àbọ́lọ́wọ̀n bá ó ní kí wọ́n sọ̀rọ̀ yìí aláàtọ̀kọ̀ sọ̀rọ̀ bá ọlọ́mọ adébájú sọ̀rọ̀ yìí ọlọ́dàpọ̀ ní kọ́ máa rúlé kọ́ máa rúlé kọ́ máa rúlé pípẹ́pípẹ́ wípé wàlọ́ọ̀lì bíbẹ̀ wọn lórí dáadáa wàlọ́ọ̀lì ọ̀rọ̀ màlúlẹ́kọ̀ọ́ bíbẹ̀ bàbá sísẹ́kù wọn lórí dáadáa láàyè tá a wà yìí ọ̀rọ̀ màlúlẹ́kọ̀ọ́ ọlọ́run jẹ́ kó yé o ọlọ́run jẹ́ kó yé o pẹ̀lú àti ọlọ́run bá kó jẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ àdá ọlọ́run bá kó jẹ́ kọ́ máa bẹ̀rẹ̀ àdá ọlọ́run bá tó máa tí mú ọkú láàrẹ̀ wa ní ọlọ́run jáwa náà àjá pẹ́ fún ọlọ́run jáwa náà pẹ́ fún ọlájẹ́ kan sọ lọ́ra lẹ́yìn ní ṣe dáadáa fún wọn ọlọ́run ọkọ̀ bá ti ṣe àlékún ìtẹ̀ ọmọ àti àtàbà ọlọ́run ọkọ̀ bá ti ṣe fún wọn. èyí kí ó hàn sí mi kò ní pé olùdíkẹ́ òdodo ni wọ́n olùdó ti òdodo ni wọ́n pé báyìí ti olùnífẹ̀ẹ́ ìlànà sàlàfíà èyí ọmọ kàkà ni wọ́n tó ti nífẹ̀ẹ́ ìpèpè yìí ọlọ́run ọba lọ́sùn márùn-ún tààrà tó ṣe wọ́n bẹ́ẹ̀ ọlọ́run ọba kọ́mọ̀jì bí àpadà sí àgbòrú kó kà ọlá àjọ ìgbọ́lọ́pàá lọ́sùn láàrín àìdá àgbọ́n ṣe mọ́ ṣe ní ẹni táwà ní táà mọ́ ọmọ ẹ̀yìn tí táà ṣe mọ́ tó gbájúmọ́ yìí àmọ́ ní nǹkan rí àmọ́ ní nǹkan rí ó yẹ wáyé tí tí táà mọ́ ọmọ ẹ̀yìn dáàwà sàlàfíà kápẹ́pẹ́ lọ́sọ́jú ọ̀nà sàlàfíà tí àjọṣepọ̀ tí ń bẹ láàrin wa tí kò tó sí nǹkan ní tọ́lọ́ ní kópa wá kọ̀ọ̀kan tó bá mi lọ. tó máa jẹ́ pé nǹkan tí ń pa àyàn pọ̀ nìyẹn ìdíyàn fi mara nìyẹn ẹ̀díyàn tó wá fẹ́ lo ìtẹ̀mí ní mara náà nìyẹn ẹgbẹ́ orin púpọ̀ orin tó pọ̀ bí ìjẹun orí báyìí tó ọlọ́mọba ọba tí ó jẹ́ wọn pẹ̀lú àwọn ìjẹta káyì lọ́wọ́ bá lè tẹ́lá kọ́mẹ́jì kí ìjẹ́ náà kó bàjẹ́ láíláí. àbẹ́ẹ̀ sọ̀rọ̀ fún gbogbo àwa tí a jẹ́ ọmọ ẹ̀yà àtàwà ní ìkàlẹ̀ mo yí gbogbo wa náà mo yẹ sọ fún wa tó wà lábẹ́ ẹgbẹ́ tó bá ti pẹ̀ wá tó ká wá gbọ́ ọ̀rọ̀ náà wà lọ́sùn káàmì káàlà ká wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa súnà àwọn tẹ́ tà mọ́ ń rìn àwọn ojú tí mo rí yìí àwọn ojú tà mọ́ ń rí dáadáa náà àwọn ojú rí mọ̀ ẹ̀ pé tó bá àwọn tó tó tuntun náà tó ń wà táwọn iná òfin gba ẹni ẹ̀rí náà ni yóò náà ní mọ̀ sí dáwà rẹ lálùbáríkà ni pẹ̀lú tó bá ikú ojú kan náà láàrin gbogbo gbà táàmù àrí tuntun táàmù àrí kó tuntun máa ló ń táàmù àrí tuntun ajẹ́gbé ìlẹ̀ yọ̀ máa kàkà ni ṣùgbọ́n táàmù tó lórí tuntun ajẹ́gbé dáwà rẹ lálùbáríkà ni ṣùgbọ́n ẹ má jẹ́ àgbàgbé ẹni tí ó bá jẹ́ olówó tó jẹ́ olùsòwò tọ́mọ òwú lórí ẹ̀sìn pé tí ò bá jẹ ìdèrè tó jówó ní parun ní ọmọ sáré tí èrè ò bá jẹ wọlé jẹ́ àlójúwò ọ̀gbọ̀dọ̀ parun tójú owó bá jẹ parun pẹ̀lú gbọ́nà ọba ojú owó náà lọ́kàrà bí èrè tẹ́rí ojú owó àwátá jẹ́ ojú ojú owó òun làwó ojú tí mo sọ pé ojú mọ̀ níwájú kọ́lọ̀n tó bá ṣe dáadáa báwọn ṣe ẹ̀kọ́ aláfẹ́ kọ́lọ̀n ọba kí ó bá wà pẹ̀lú wọn ọlọ́run ọba tó fi wọ́n ṣe ìkàn nílùú ọ̀yọ́ tó fi wọ́n ṣe ìkàn nílẹ̀ yorùbá tó fi wọ́n ṣe ìkàn ní orílẹ̀-èdè nàìjíríà nínú gáwà sàlàbíyà tó fi nǹkan táwọn fi táwọn èèyàn fi mọ̀ wọ́n náà nù dáwà yìí náà làwọn èèyàn mọ̀ wípé òun náà ni wọ́n táwọn òun wọn sọ òun náà ni wọ́n yẹ̀nà fún ní gbogbo ìgbà pé kó làwọn tó jẹ́ ojú ọ̀nà yìí àkọlọ́wọ́ bá lọ́sùn náà tààrà tó yọjà rẹ̀ kó máa fi àdáhùn tí wọ́n fi kúrò ní rẹ̀ àdókù ọmọ ṣe nǹkan ní ọlọ́pàá ọ̀sìn àwọn ọ̀rọ̀ àti gbogbo ọ̀nà lápapọ̀ aláàrẹ̀ lọ́kàtọ̀ ọlọ́run bá lọ́sùn náà kámútó ojúlówó bí ojúlówó ṣe ní ojú owó gẹ́gẹ́ ilé tàbí sí òun ṣe ní parun ó lẹ́yìn gbogbo àwọn ojú dáadáa táàmọ́ rí tí a bá ti yẹ táàgbò táàdì pẹ̀lú ní ẹgbẹ́ gbogbo gbà a sì ń dúró lórí ẹ̀ náà ni a sì ń dúró lórí ẹ̀ náà ni a jẹ́ sí pé ojú owó wa ti lè kẹ́lẹ̀ ojú owó wa ti ó sì dúró ni so káwọn ọmọ aráwọn ojú tuntun ní agẹ́gbẹ́ rìn èrè nìyẹn so ilé ìbáyìí ọgbẹ́ ńláńlá tí ó ń ṣe pàtàkì ni kọ́nà ọ̀nà ló sùn láàrín tààrà bọ́lọ̀mù ní ó mọ́ jìnbẹ́ nìkan kan ká pẹ̀lẹ̀ ní tàbí mọ́ wa àká àwọn náà ká mọ̀ wípé àbẹ̀rẹ̀bọ̀tú ìrìnkọ́wájì àbẹ̀rẹ̀bọ̀tú ìrìnkọ́wájì eléyìí tó ṣe pàtàkì tó ṣe pàtàkì tó ṣe kókó òun náà ní ta bá parí ìṣẹ̀lẹ̀ ni ó ṣe lè tàn ṣe lọ́wọ́lọ́wọ́ yìí eléyìí tàn ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kí àbá parí sórí ìrẹ̀lẹ̀ tó ní ìtumọ̀ náà ní kí a parí sórí ẹ̀ tó ní ìtumọ̀ náà ní kí a kán sórí dáadáa yìí kọ́lọ̀ ọba tó yọ ọjà rẹ̀ kí ó ṣe bẹ́ẹ̀ fún wa aláìlọ́pù sọ́lọ́ ọba tó ní ìfarun káàrà lẹ́yìn àwọn ọ̀sìn síwájú yìí nǹkan tí wọ́n ní bá fi sọ òun náà ni mọ́rùn-ún sálàbí nílẹ̀ ìtẹ̀síláàbí wà mọ̀ṣáwọ́ bá ti pàtàkì موقف السلف من الاختلاف ومحاربة الفساد eléyìí ni àkòrí ìbánisọ̀rọ̀ wa ìdánilẹ́kọ̀ọ́ wa nǹkan tí ó fẹ́ mú sórí níta fẹ́kọ̀ wa nínú àlámẹ́yẹ ti wa ònílé mọ́wútìtù sálàm ààyè tí àwọn sálàmù dúró sí ibùbá wọn ibùgbò wọn ibi táwọn sálàbù tí ó ṣe onímọ́kẹ́kọ̀ọ́ mahabba mọ́sùlùmí sálàbí nílẹ̀ ìsìlá ibù làwọn sálàbù tí ó ṣe ibi táwọn sálàbù tí ó ṣe nílẹ̀ ìsìlá nínú ìyapa nígbà tí ìyapa máa ń ṣẹlẹ̀ abẹ́kọ̀ wa níbi táwọn sálàbù tí ó ṣe wà mọ̀ṣàrọ́bà ti sọ̀tàrí a sì fẹ́ sàlàyé fún wa ipò táwọn sálàpù dúró sí ààyè ibi tí àwọn sálàpù wà níbi mọ̀ṣàrọ́bàtì sàtàr ó yíba sí àríbi ìjà ìbàjẹ́ lókun ó túnmọ̀ sí pé àkọlé tá a fẹ́ nípa sọ̀rọ̀ yìí ẹ̀ka méjì yòókù sínú ó yíba sí ẹ̀ka méjì sínú tàbí kí n sọ wípé ẹ̀ka mẹ́ta ṣùgbọ́n ẹ̀ka mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀ka kan nínú ẹ̀ òun náà ni afẹ́kí ojú méjì ọ̀nà ọ̀pọ̀ méjì ọ̀nà méjì afẹ́kà lórí nítafẹ́kọ̀ gẹ́gẹ́ olùmọ́gbé ìsàlá nítafẹ́kọ̀ gẹ́gẹ́ ni mọ́gbégbó àtìsàlá ibi tí àwọn sálàbù yóò sí ṣùgbọ́n bí táwọn sálàfù dúró sí lórí àlámọ̀rí ẹ̀sẹ̀ pọ̀ tóbi làwọn sálàfù dúró sí nípa ọ̀rọ̀ àdìsọ́kà káwa náà lè dúró síbẹ̀ ṣàpẹ́ mú kíkù kan nìyẹn ébò làwọn sálàfù dúró sí nípa bá a ṣe ń bá oníbídá àlèmù ṣàpẹ́ mú kíkù kan nìyẹn sáré láti ṣe ìbẹ̀rọ̀ sáré sáré láti gbé yẹ̀wò dáadáa káwa náà lè dúró síbẹ̀ torí pé tí wọ́n bá dúró sí yẹn ibẹ̀ náà làwa náà gbọdọ̀ dúró sí ìkan náà wọn sálàfù náà lójú pé yọ rẹ̀ àbáwa al-Awza'i rahmatullahi alayhi wọ́n ní mo ti gbàgbé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn mo rántí bẹ̀ẹ̀ wọ́n ní ọlọ́run ṣe tó wá láìpẹ́ yìí ọ̀rẹ́bà yìí ṣùgbọ́n ní tí wọ́n ti rán létí ẹ̀mọ́ rántí ẹ̀ wá kì í háìkì wá pàpàlọ́run wà kó ní máa pàwálú wà kó fà á náà káfù àìlú واكتب سبيل سلفك الصالحين فإنه لا يسعك إلا ما ودعه kò yíba ní ìbẹ̀rẹ̀ asáàrùn yẹ gẹ́gẹ́ ní ìgbàgbé ó sì ṣe kó wá láìpẹ́ àbáwọn alàrùzáì rahmatullah alim wọ́n sọ wípé ìrẹ́ ọmọ ìyá mi kò yíba ní ìrẹ́ tó jẹ́ tálábí in tó jọ́ ọmọ ìyàlẹ́ lórí òun náà ni kó dúró kó o dúró ní ìdí àwọn ìjọ dáadáa ni àwọn tálákò gbọmọ yìí wọ́n dúró sí in haitu wakaba kọlu so mọ́tìkù wọn ni ó yẹ báyìí mọ́tìkù wọn ó ní ẹ wọ́n kò dí máa kọlu bákan náà nǹkan tí wọ́n máa ń sọ òní kí náà máa sọ wàkóso àmà kápsù àmì ìtí wọ́n bá kóra dúró nípa rẹ̀ wọ́n náà kóra dúró pàkà yìí wọ́n bá yìí wàkóso àmà kápsù àmì wọ́n kò sẹ̀lí ìlàtàlábí kàtọ́ọ̀lì kó o ti máa rí ojú ọ̀nà àwọn ẹni ìsáájú rẹ̀ tó jẹ́ nìrè fàínà wù yàtá máa wà sí àwù torí pé dájúdájú yàtá ìka máa wà sí àwù dájúdájú ó lẹ́tọ̀ fún ọ kó rin ojú ọ̀nà tí wọ́n rìn dájúdájú ó lẹ́tọ̀ fún ọ kó dúró sí ìdí wọn dúró sí dájúdájú yàtá ìrúkà aláwà sí àìwò ìgbàláyé ń bẹ fún ọ nǹkan tí gbàláyé ń bẹ fáwọn náà òun náà ó lẹ́tọ̀ fún wọn ibi tí àyè wọn dé òun náà làyè wọn náà kí ògbọ́dọ̀ tayọ rẹ̀ ó yẹ báyìí so eléyìí báyìí òun nìkan tí àfáwà àgbáyé tí wọ́n sọ fún ọmọ kí wọn ẹ̀kọ́ sọ fún ọmọ kí wọn ni lọ sí ha alimamu àgbáyé fún ọmọ kí wọn ni ó yẹ báyìí so ó túnmọ̀ sí pé ọ̀ràn ayẹ̀ ni kí á dúró sí ibi táwọn sálàfù dúró sí ká dúró sí ibi táwọn sálàfù dúró sí bákan náà nǹkan tó bá ń sọ òun náà lágbọ́dọ̀ máa sọ bákan náà tí wọ́n bá kóra dúró kú níbẹ̀ àwa náà gbọ́dọ̀ kóra wa dúró agbọ́dọ̀ kóra wa ní ìjánu kúrò nínú rẹ̀ nígbà wọn sábà fún wa kóra wọn ní ìjánu kúrò mẹ́ àwa náà gbọ́dọ̀ kóra wa ní ìjánu kúrò mẹ́. wọ́n bá yìí nítorí pé ibi tí ààyè gbà wọn ma ibẹ̀ láyé gbà wá náà ààyè gbà wá kọjá àti táyè gbà wọn ma ibi tí wọ́n lẹ̀ ṣe tìrìkọ́lọ́wọ́ bá lọ́sọ̀ náà tààrà ó kọwá láṣẹ kama tẹ̀lé wọn ó kọwá láṣẹ kama yàpa wọn so yíba yìí náà eléyìí báyìí olóńtàlà yìí fún wa yìí pé ọ̀rọ̀ yẹn ní fún wa kama mọ́tòtò sálà kama ibi táwọn sálà kò dúró sí so ibi táwọn sálà kò dúró sí lórí àlámọ̀rí ẹ̀sìn wa pọ̀ gidi gan eléyìí táwọn wa fẹ́ gbé ẹ̀wò ń bẹ̀ afẹ́ mọ̀ ibi tí wọ́n dúró sí níbi àlámọ̀rí ọ̀rọ̀ méjì alákọ̀ọ́kọ́ mílẹ̀ tó ti là afẹ́mọ̀ bí wọ́n dúró sí níbi níbi ọ̀rọ̀ ìyapa tó bá ti níbi ọ̀rọ̀ ìyapa tí ìyapa bá ń ṣẹlẹ̀ níbo làwọn sáláàtù gómìnà ìlú wọn dúró sí bákan náà afẹ́mọ̀ bí wọ́n dúró sí nínú àrọ́bà ti pàtà tó náà gbé táwọn já tọ́pìkì yìí tábà pọ̀ sí ọwẹ́ àrẹ̀mọ́ kò sí dàdàbí mìnàkì ìlàbí wà ló kékeré nínú àrọ́bà ti pàtà pé báyìí mọ́ kí kò sí dàdàbí mìnàkì ìlàbí وموقف السلف من محاربة الفساد نكمل دلوات فقط وهذا موقف السلف من الانقلاب ومحاربة الفساد ibi táwọn sálàfù dúró sí wọ́n fẹ́ ká dúró rẹ̀ fún wa mínẹ̀tì ìlà nígbà tí apára ṣẹlẹ̀ wà ní mọ̀ṣàárọ̀ wà ní ìsọ̀tà níbo làwọn sálàfù dúró sí níbo làwọn bá wọn níbo láàwọ̀ àwọn sí níbo láti bá wọn nígbà tí wọ́n bá di ọ̀rọ̀ agbógo ti fasad agbógo ti ìbàjẹ́ fasad pé báyìí sí àbíjú asọ́lá oní fasad so ìdákéjì dáadáa onígbè ní fasad náà nígbà tí abájúwọ́n rí fasad orí rẹ̀ a gbọ́dọ̀ mọ ibi táwọn sálábùdú ní ibẹ̀ làwọn náà ti gbọ́dọ̀ dúró sí torí báyìí ò gbà wá láti dúró sí bòlí àbúkítà dúró sí ààyè ò sì gbà wá láti tayọ ibi tí wọ́n dúró sí ẹ̀ ibi tí wọ́n bá dúró sí ìdájọ́ làgbà dúró sí nítorí àìmọ́nù àwùjá ibà kanáà nínú sí àtọ́ tó ṣe wọ́n ní àríkà ní àtàrí mẹ́tẹ́lá wà ní ọ̀pá bọ́tà náà sọ wà ní ìyá àgbà àwọn àríjá wà ní zákọ̀rọ̀ kúrò lágbàgbé kọ̀wé wọ́n ní àríkà ní àtàrí mẹ́tẹ́lá ó jọ àyàn lórí rẹ̀ kó o mójútó kó o bá mú kó o dúró di àwọn ẹ̀rí àwọn ọ̀tọ́ wá látọ̀dọ̀ àwọn sára àìlèkà bí àtàrí màsàlà wà ní ọ̀rọ̀ ọ̀bọ̀ta náà àwọn èèyàn bá kọ̀yìn sí ọ nítorí pé ojú ti fi táwọn sára dúró sí ẹgẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ láwùjọ wáyé ẹ̀rì pé ẹ̀tọ́ bá lóun fẹ́ gbó nílé ọfẹ́ dúró sí fi táwọn sára dúró sí ẹ̀rì bá wọn lóṣì àwọn yóò kọ̀yìn sí ayé ó kọ̀yìn sí àwọn yóò kọ́ àwọn yóò kọ́ tiẹ̀ wà ìrọ̀ ọdọ̀kà náà àwọn olùbá fọ́ ẹ àwọn òbí rẹ wọn bá kọ́ ẹ lọ́mọ àwọn ọ̀rẹ́ rẹ wọn bá kọ́ ẹ lọ́rẹ̀ẹ́ àwọn ẹbí rẹ wọn bá kọ́ ẹ níkanú àwọn ààrẹ bí wọn àwọn aládùúgbò rẹ wọn bá kọ́ ẹ kọ́kọ́ yìí tí ó kódà gbogbo ayé yóò bá kọ́ yìí tí ó oye bá ìsìn ká yìí pé bọ́yá ibi táwọn sálàbù tó tí ẹ àsìkò tí wọn ni wọ́n lè dúró sílẹ̀ àsìkò táwọn ń lò yí yàtọ̀ sásìkò tí wọn tábá nẹ́ká dúró síbi wọ́n dúró sí ẹ kò lè kò lè bá mú lásìkò táwa yìí oye bá ìsìn káwa náà rò pé a ní nǹkan ní nǹkan fẹ́ fi ṣèṣẹ̀ mí àti ibi tá fẹ́ dúró sí àbí lànà fẹ́ lò lásìkò yìí tó yàtọ̀ sọ́nà وإن رفضك الناس وإياك وآراء الرجال وإن زخرفوه لك من قول وإياك كلمة التحذير قلوا سمزن كيلوني وإياك وآراء الرجال الصورة عليه صورة قيولي أوية وإن زخرفوه لك من قول وما ما تلوش أموك الورق وما ما تلوش جواني وما بدور مدبع آراء الرجال إياك وإياها وإياك وآراء الرجال وإن زخرفوا لك بالقول فكما يقول kódà nínú àwọn rìjáàlì fẹ́gbé àrọ́bù wọn ó ṣe pàtàkì àwọn ẹgbẹ́ sọ fún wọn wípé tí àbá ti rí ẹ̀rí lórí àwọn àrọ́bù àwọn kálẹ̀ mọ́ òjé wípé ìsẹ̀ alimamu Shafi'i wọ́n sọ bẹ́ẹ̀ Malik wọ́n sọ Abu Hanifa wọ́n sọ bẹ́ẹ̀ alimamu Ahmad àbáwọn Al-Albani rahimahullah alayhi nígbà tó fẹ́ hárọ́bà tó fẹ́ hárọ́bà àtàásù al-madhhab pé báyìí sí òun náà ni àtàmadhhab àtàásù al-madhhab yìí òun ni kí n sọ wípé etí madhhab wa bá ti sọ òun náà ni máa tẹ̀lé ìfẹ́ mọ̀ ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ ìdí òkè nǹkan tí madhhab wa kí tí nǹkan tẹ́gbẹ́ wa ibi ẹgbẹ́ wa ń ṣe nìyẹn ní táwọn àtàlá fi wá ń ṣe nìyẹn nǹkan tí jama mọ́sálásí ti wá ń ṣe nìyẹn nǹkan tí ìmáàmù ti wá ń ṣe nìyẹn àbáàlé kí wa àmírù ti wa ṣéèkù wa ṣéèkù wa ní tí wọ́n ń ṣe nìyẹn wọ́n ń sọ nìyẹn ibi tẹ́mi fẹ́ dúró sí nìyẹn bàtọ́rẹ́ máa ṣàrọ́bà rẹ̀ ní ìbẹ̀rẹ̀ síra wọn wọ́n pè ní sípàtì sọ́lá àti nàbí ìṣọ́lá ọ̀sọ́lá tí wọ́n kó àwọn àtàrù wa gbogbo àwọn àbá mẹ́rẹ̀ẹ̀rin bí mo kà yìí nínú àwọn sálàbù náà wà nínú àwọn akẹ́kẹ́ ìjókòó yìí máa lóṣù lóye ìṣàlọ̀ pẹ̀lú láìpẹ́ torí pé àlìmọ́ máa yìí rahmà lọ́wọ́ ta'ala wọ́n bí wọn ní 92 àwọn ní 93 lẹ́yìn níjírà nẹ́bí sallallahu alaihi wasallam kò pé ọgọ́rùn-ún ọdún lẹ́yìn níjírà nẹ́bí lẹ́yìn níjírà láńpẹ́ kò pé ọgọ́rùn-ún ọdún àbẹ́bọ̀lì tó dábá tó lo dábá tó yọ ọdún mẹ́wàá yẹ kúrò mẹ́ kò pé kò jú bá bí ilé ti ẹ̀sùn àbí ti wọ́n yí ẹ̀sùn lọ tí ikú ànábì mọ́ bí àlọ́ máa yípa lọ́wọ́ sàárì di eighty eighty one years eighty two years eighty three years tánàbì kú wọ́n bí ànábì náà bí àlọ́ máa yípa ẹ̀sìn ọ̀nà tán ó túmọ̀ sí pé tábánẹ́ká tábánẹ́kí a sọ wípé sálàbù àti kápásọ̀ pé kápásọ̀ pé kọ́rùnù láti kápásọ̀ pé ọgọ́rùn ọdún ni kọ́rùnù tí a fi máa ìtànàbí sọ nípa àwọn sálà ajẹ́ pé kọ́rùnù alákọ̀ọ́kọ́ gan ọgọ́rùn ọdún alákọ̀ọ́kọ́ ni wọ́n láìsàn máa ìfọ́sùn ọdún tààrà wa àrẹ́bí ní kọ́rùnù náà ti sọ̀rọ̀ ní sọmọlẹ́bí ní yàlúnà wọn sọmọlẹ́bí ní yàlúnà wọn àwọn tó ń pè sálà fún yẹn kọ́rùnù náà ti sọ̀rọ̀ ní àrẹ́bí ní àwọn tó wọ́n lóore jù nínú àwọn khairun nasi nínú gbogbo èèyàn àwọn tó lóore jù wọ́n náà kọ́rùn ní àwọn tí wọ́n lo àsìkò pẹ̀lú ìdàmẹ́lì sallallahu alaihi wasallam kọmọlẹ́dínà yàlú lẹ́kùn arẹ́bìnlẹ́yìn náà làwọn tó tẹ̀lé wọn kọ́rùn tó tẹ̀lé wọn àwọn tó tẹ̀lé wọn ní inú ọ̀sánlá kọmọlẹ́dínà yàlú lẹ́kùn àtàwọn pẹ̀lú nẹ́bí sọ̀rọ̀ lásọ̀rọ̀ ní gbọ́lá fún wọn sọ àwọn mínà àbá sọ pé ọgọ́rùn ọdún láti kì àwọn mí sọ pé àti ọgọ́rùn ọdún sí ìtàkì sí ni àwọn tí wọ́n bá nẹ́bí gbà wọ́n rí ànẹ́bí sojú tọ́jú ìgbàpá nẹ́bí sọ̀rọ̀ lásọ̀rọ̀ àwọn ni kọ́rùn alákọ̀ọ́kọ́ àwọn kọ́rùn ẹlẹ́kejì làwọn tó bá wọn sọ ábà lùgbà tí wọ́n bá nẹ́bí láyé wíwá yìí so àwọn làwọn àtàkìrì kọ́rùn ẹlẹ́kejì ni kọ́rùn ẹlẹ́kẹta làwọn tó ẹgbẹ́ àwọn àtàkìrì làwọn bá láyé ẹ̀kẹ́ pọ̀lọ́dọ̀ wọn

so Imam Malik rahimahullah ta'ala wọn aláǹfààní àti rí sàhádì kankan ó yẹ báyìí ṣùgbọ́n sọ́lá kọ̀ wọ́n súnmọ́ sàhádì àtàhálà gan ló fi jẹ́ pípẹ́ tàbá sọ̀rọ̀ nípa ìlú ìdínàì a máa sọ̀rọ̀ nípa ìwáyà Malik ànáfẹ́ àdébìnrin wọ́n yóò yìí ẹgbà wá bí máa bá gbà wà látọ̀dọ̀ náà náà bẹ́ẹ̀ sẹ̀gbàwá máàlì anábìrin àníbìrin ìrọ̀ ẹ̀gbàwá sí ọ̀gáni látọ̀dọ̀ ìgbìmọ̀ ìrọ̀ ó ti bá ń sìn so ìyẹn ni òun kọ́ ni mo fẹ́ sọ mo kàn fẹ́ fi tàbàyí fún wa irú tani wọ́n tó ní àlùmọ́ máàlì fún àlùmọ́ ọ̀nà ààrẹ so ìwà yìí káàlì bá tó nínú àwọn sálábù wa nínú ẹ̀gbọ́n máàlì fún àlùmọ́ ọ̀nà ààrẹ wa pẹ̀lú gbogbo ọ̀nà táwọn fẹ́ gbà wọlé sínú táwọn fẹ́ gbà wọlé sínú tòmọ̀kọ́rùn-ún tó bá yẹ pé 100 years lábẹ́bí yòókì lábẹ́bí ṣe tàṣíìbù kọ́rùnù abẹ́bí ṣe ògbèdéke kọ́rùnù kọ̀ọ̀kan 100 years ni Imam Malik àkà wọn mọ́ ọgọ́rùn ọdún àkọ́kọ́ tó bá yẹ sí pé àwọn tó bá nẹ́bí lù gbà bá ti rí ànẹ́bí sí pé bá yẹ sí lábẹ́bí ṣe òbí wọn ni wọ́n bọ̀ sí sọ́nà àwọn tábìrú àtàbìrí àbí àlàkúlì pé báyìí ọ̀yà tó máa wọnú rẹ̀ sí ni bẹ́ẹ̀ náà ni alimọ́mà bó hanifa táwọn tẹ̀ tó sáájú mọ́ máyìí alimọ́mà bó hanifa tó tó sáájú mọ́ máyìí pé báyìí kódà ìyàpá ń bẹ lórí pé ṣé àdánmù alimọ́mà bó hanifa màdúdú tẹ̀sàbìrì àdínínà àwọn kìbáwù tábìrì tàbìrì pé báyìí àdínà àwọn tẹ̀lọ́rù àtàbírí ni wọ́n wà nínú àwọn tí wọ́n kéré àwọn tàbírí nínú àwọn àtàbírí ni wọ́n wà ní àdínà àwọn mẹ́tàgbà náà àwọn tàbírí tàbírí tó ká lè súnmọ́ lọ́wọ́ tó ti súnmọ́ tó wẹ́wà yìí àdí àdìmọ́mù àbò àdí lẹ́yìn níjúra mẹ́rin sọ̀tọ̀lọ́ oye bá yìí sórí àwọn labẹ́ sọ ni àbí alimam ahmed muhammad àbí alimam ahmed muhammad so yíyẹ ti pé àwọn náà ni so àlàfo tí one fifty àwọn náà ni pé tó bá ti lè tako àwọn ẹ̀rí eré tó wá nínú Al-Qur'an àti Sunnah agbọ̀dọ̀ sọ́ra wà iyyaka wa ara'a ar-rijali wà ìdákọ̀rọ̀ fún mi lẹ́nu tàbí sọ̀rọ̀ ó bá jẹ́ òkà fún alẹ́ fún ọdún kányà ah, ọ̀rọ̀ yìí máa mari ló máa sọ àwọn mẹ́ta pé máa mari kiri ọ̀rọ̀ mẹ́ta pé láti máa mùsàfẹ́ yìí wà iyyaka fún mi tàbí gbogbo bá ṣe wù kán mọ ilé tó gbogbo bá ṣe wù kán sí lọ́sọ̀ tó sọ́ra fún ìmọ̀gbà ìwòye àwọn èèyàn tó bá ti lè jàǹbá sí eléyìí tó bá ti lè jàǹbá sí ìpìnlẹ̀ eléyìí tá ń tẹ̀. náà gbogbo eléyìí báyìí ó ń ṣàlàyé fún wa lábẹ́ bẹ́ẹ̀ náà ni mo ti ṣàlàyé fún àwọn tó ń pè ní sálàbàrí pé àwọn kòrónù mẹ́tẹ̀ẹ̀ta àwọn tẹ́ntúrì mẹ́tẹ̀ẹ̀ta من الاختلاف ومحاربة الفساد àwọn kòrónù mẹ́tẹ̀ta yìí epo ni wọ́n dúró sí ànígbàtí ìyá pátá ṣẹlẹ̀ àti nígbàtí ọba kankan tó kò ní fasáàdì náà nínú àwọn ìkẹ́ tí mo fẹ́ tó fi rinlẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí o ní pé fasáàdì gbólóhùn yìí orúkọ jíǹtù ni orúkọ tó ń túmọ̀ sí ìran nǹkan ni ní tó kó lábẹ́ pàtàkì pọ̀ rẹ̀ ó yẹ́bà ní tó kó sí abẹ́ pàtàkì ó pọ̀ rẹ̀ gbogbo tí bá ti ń jẹ́ ìwà àbàjẹ́ onígun pàtàkì wà áfítàjù ha àti ìṣọ́kù mi láti káàrẹ̀ áfítàjù pàtàkì eré ìtọ́wà burú jùlọ nínú gbogbo pàtàkì ọ̀gá gbogbo pàtàkì ààrẹ gọ́mù pàtàkì alẹ́ òun náà ní kí ni kápẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bá lọ́sùn máa ń sàárẹ̀. tó dá máa ń sọ̀rọ̀ nípa mọ̀ àwọn bá ti fàtàájì á sọ kí ni mọ́kì bàwọn sálàbù ní mọ̀ àwọn bá ti ṣẹ̀. síbo làwọn sálàbù bí ó ti ní ká ja ẹbọ lógun. nínú fàtàájì ó ní kúkúrú wa nínú fàtàájì ní kúkúrú wa. kí ni mọ́kì bu kí ni mọ́kìfà wọn sálà min muharabati an-nifaq nínú fasad òní dídá àwa kí ni mọ́kìfà wọn sálà min muharabati al-bid'a ibo ni wọ́n dúró sí níbi kájà bíbí àlógún ibo làwọn dúró sí lónìí nínú dídá òní àtàhàzùbù wàtàhàzùbù والابتراء والبرخة لظلم الإسلام nínú fàtàdì ní àwọn ọ̀gá ni mo sọ wa nínú bídà àwọn ọ̀gá yìí wà àtàhàzùrù kí a fẹ́ra wa lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ orí báyìí sí àtàhàzùrù ká fẹ́ra wa ní ẹgbẹ́ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àtàhàzùrù kí a máa ní ìwo gbogbo máa ń ti ẹgbẹ́ wa ìwòye ẹgbẹ́ wa àbí ìròrí ìlànà tiwa nínú àwọn tí ò dá nínú pàtàkì wa bákan náà àlùfóòtọ kásìmẹ́ra wọn yẹlẹyẹlẹ nínú àwọn nǹkan tí ọlọ́run bá lọ́sọ̀ márùn ká ádá tó dámà tọ́lọ́run bá gẹ́gẹ́lá bú tó sì tọ́lọ́run bá lọ́sọ̀ márùn ká ádá tí ó sì léwa jìnà sí iná pẹ̀lú àwọn olùsú ìsọ́kọ̀ náà bóòlù àwọn sálàbù ṣe gbógun ti wá àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì lẹ́kù ó ṣe pàtàkì lẹ́kù sọ àwọn sálàbù ní wọn à ní rí fàtáàdì kan lórí ilẹ̀ àfikà gbógun ti nínú àwọn fàtáàdì ó ní ẹ̀ṣẹ̀ wà kí ni mójú àwọn sálàbù ní àrọ́bà sí alimáhà ọ̀dùnú níbo ni wọ́n dúró sí níbi ká máa gbógun ti àwọn ẹ̀ṣẹ̀ wọ́n ibà so níbo làwọn dúró sí lónìí ṣẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń pàtó mára tàlàbíyà lóde òní gẹ́gẹ́ bí àwọn ìtọ́ ìpò wátákìsí nípa rẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tí àwọn ẹ̀ka bẹ̀rẹ̀ pé aṣọ súnà náà ni wọ́n wọ̀ oúnjẹ súnà ni wọ́n ti jẹ wọ́n fi aṣọ súnà ni wọ́n fi ń wá oúnjẹ nínú súnà ṣùgbọ́n àǹfààní táwọn ìsàfẹ́ jẹ níbi ìdíra wọn ti di súnà àti wọn súnà kò náà ní kan fi jẹun súnà wọn àti sálá ti jẹun súnà yìí báyìí wọ́n fẹ́ wọ́n fẹ́ takò súnà yìí báyìí wọ́n fẹ́ kó súnà yìí sàn yìí irú àwọn ẹgbẹ́ kódà tó bá tún dídí ọ̀rọ̀ ẹbọ gẹ tí ẹ pé òun ló ga jù nínú nǹkan tí alukur'an ṣàrọ́bà tí kur'an jà lógun eléyìí tí anabi jà lógun eléyìí táwọn sálábù jà lógun eléyìí tó ga jù lórí eléyìí tó ga jù nínú ẹgbẹ́ gbogbo àwọn anabi ọlọ́wọ́ bá lọ sùn máa ń sàárà tẹ́tọ́ lọ́wọ́ bá gbé wọn jí láti wá jà yẹn lórí yẹn náà tún ni wọ́n tún kù sàn ẹ̀rọ àwọn òṣèlú tọ́lọ́mọ bá ẹgbẹ́ gbé ọ̀rọ̀ ìpìlẹ̀ ti wa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣèkì àti àwọn àlùṣìgbòrò àtàwọn àlùwà ìdòrò lórí náà bá dé bọ̀rọ̀ nípa ṣèkì àti tàṣíríwò ìyẹ̀ṣẹ́kì tàṣíríwò mílẹ̀ lọ́ṣẹ́kì ilé àwọn èèyàn jìnnà tí ẹ fọ́ ilé àwọn èèyàn jìnnà tẹ́lẹ̀ bọ̀ torí pé àṣìṣe kò láyọ̀ ọ̀rùn jù náà fà ẹ bá òun lè polówó ara rẹ̀ ibi tó bá jòkó sí náà ni ó jòkó sí àwọn èèyàn yóò máa polówó rẹ̀ àwọn èèyàn yóò máa pọn káàkiri àwọn èèyàn yóò máa ṣe àwọn èèyàn yóò máa yé ó yẹ báyìí láwùjú dàlí ṣíkí ńlá ìwùjú ní mùṣírikí ààrẹ rẹ bọ lórí ilẹ̀ àti kárẹ́ni tí ó máa ṣe tí a bá ti rẹ́ni tí ó ṣẹbọ máa kò lè ṣẹbọ lórí ilẹ̀ yẹn lóbi jẹ́ pípa tọ́nà ọ̀bà lọ́sùn láwọn àtàwọn tó fẹ́ ká jẹ ẹbọ lókun ẹ̀rí káwọn ẹlẹ́bọ lọ́wọ́ ní ká jà lókun وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين ويكون الدين كله لله الله بعد وقاتلوهم الله بعد يما دولكم عملهم حتى لا تكون فتنة شو في نتا بلولنا الفتنة هنا الشرك شو في نتا بلولنا ويبعي تنسي وقتلوهم حيث تكتموهم وأخرجوه من حيث أخرجوكم والفتنة أشد من من من القتل اللهم بارك وقتلوهم حيث اللهم بارك وقتلوهم حيث أنتكتموهم اللهم بارك بقولك كتابات القديم إما قوان وأخرجوه من حيث أخرجوكم بكنا اللي وجدي في تبليغ جدي ويبقى ọlọ́run bá lọ́sùn máa tàbí sọ pé ọlọ́run bá lẹ́jọ́ tẹ́ ìjẹ́jì fẹ́ lọ́bẹ̀ ọlọ́run bá lẹ́jọ́ sọ pé ọlọ́run bá lẹ́jọ́ sọ pé wà ní fẹ́sìnàtí wà ṣáàtì mìíràn pàtì ọlọ́run bá ní ẹbọ ó burú ó sì lágbára jù nípa lọ pẹ̀lú àyè sẹ́yìn máa wò pé pípa ó lè pípa lè ọlọ́run bá ní àlùfẹ́sìnàtí wà ṣáàtì mìíràn pàtì ọlọ́run bá ní ẹbọ ọlágbára ju pé parọ́ fitna ń bẹ̀yẹ̀ ṣe ìlúkúmọ̀ sí pé wá sí wọn ará tó ti àádọ́ máìnà tẹ̀tì ẹ̀rọ àwọn ará tó wá lórí ìtumọ̀ tí mo sọ yìí ó pọ̀ ní ìgbà ọ̀nà méjì mo ka sí mo ń roko etí lẹ́nu báyìí nítorí kí ọ̀rọ̀ tí a fẹ́ sọ fún kó lè bá nítumọ̀ tó pàtàkì lórí ẹ̀mí àwọn wọ̀nyí lọ́wọ́n bá lọ́sùn hàn àtàrà ń kájà lógún táa bá ti jà wọn lógún àti jẹbọ lógún ni tòtòrí ẹ̀ táwa bá ti ń gbógun ti ẹbọ à ń gbógun tàwọn ẹlẹ́bọ ni táwa bá ti ń gbógun ti bídá à ń gbógun tàwọn oníbídá ni wọ́n bá yìí tó táwa bá ti lé àwọn èèyàn jìnà sí bídá à ń lé àwọn èèyàn jìnà sí àwọn súnà ló ń sọ àwọn èèyàn lẹ́ni táàmà pé àwọn èèyàn lọ́sọ́dọ̀ lẹ́ni táàmà fẹ́ràn lẹ́ni táàmà bàṣe pé báyìí náà ẹlẹ́ báyìí àmúkàbí sàlàyé kí náà tó ní àgbàsáàdì pé báyìí àti pé kí àwọn àdúrà rẹ̀ tó kárí bá àwọn wípé a ìbúlá gbọdọ̀ dúró sí nínú àrọ́bà sí pàtàkì ìbúlá wọn sálàbù dúró sí nínú àrọ́bà sí pàtàkì náà kí náà tó ní àgbẹ̀rù ó ṣe pàtàkì gan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìjì síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ yìí ni mo wá ṣẹ̀ṣẹ̀ máa kí ni nǹkan tó pàgà sí ìdánilẹ́kọ̀ọ́ yìí lórí tí wọ́n fi gbé kalẹ̀ mi láǹfààní àti ìbèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan tó jáde òbí sùn yìí gẹ̀gẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé báyìí torí pé mi mọ̀ wípé ṣé ọ̀rọ̀ tó fún wa ọ̀tá ti jọ ọ̀rọ̀ kan tí ó ṣe pàtàkì àgbẹ̀kọ́ ni so gbogbo ní kí ni tí a bá sọ̀rọ̀ yẹn lọ ní tí wọ́n fẹ́ ká sọ ọ̀gbọ́dọ̀ mọ́ jáde mẹ́ kò sí ní jáde mẹ́ àyàfi tí a bá ní sọ lọ́yọ́ bó ti yẹ ká sọ lọ́yọ́ ṣùgbọ́n gbà tí wọ́n ń sọ̀rọ̀ sí mọ́ ọmọ nǹkan tó fà gan ni nǹkan tó fà ní wípé àwọn èèyàn kan lu ìyapa gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi sọ́wọ́n yẹn pé káwọn yẹn máa ń ṣe tó bá ti bá fẹ́ inú wọn mu káwọn yẹn mú nǹkan tó bá wù wọn. kẹ tó sọ̀rọ̀ lọ kẹ tó sọ̀rọ̀ bọ̀ wọ́n ní ìsìtá lápapọ̀ ìdí ìrìlẹ̀mà. wọ́n wá sọ ìsìláàbù di mọ́sàlùmí min masọ́lì ìsàlàpì. wọ́n sọ ìyapadi orí wọ́n sọ ìyapadi orísun kan nínú àwọn orísun bí táà ti mú wọ́n sọ di nǹkan kan nínú àwọn kankan àwọn ń bára lé láti fi mú ibùdó láti tẹ̀lé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala orí báyìí sì pé tá a bá ti sọ fáwọn àbá ìyapa lórí nǹkan kan ìtumọ̀ ẹni tó kún ká gbogbo mọ̀ sọ́bà rẹ̀ ṣé àbójútó náà nìyà ọba mu so pépé inú nǹkan táwọn èèyàn fi ń tẹ̀rí láti mọ̀ yá láti tẹ àti ètò àti láti da ọ̀rọ̀ alámọ̀rí ẹ̀sìn yìí àti láti kó ẹ̀sìn yìí fáwọn èèyàn láti kó tàn ó ní pé ìtẹ́sọ́ ẹnu àwọn onímọ̀ òkú lórí ẹ̀ àwọn onímọ̀ yapa lórí ẹ̀ lórí báyìí sí so táwọn onímọ̀ bá wá yapa lórí ọ̀rọ̀ ṣé òun lẹ̀ rí táa fẹ́ gbólé lórí lórí tàbí ìṣẹ́ náà bá lọ́sọ̀ láàrín láàrín eléyìí ó tàbí mọ́mí lọ síbi àyà kan náà àyàkú tó ṣe kókó láti sọ láti bá wa sọ̀rọ̀ ọlọ́run bá ní wà mọ́kítà lásìkò tí ìyìn mi ṣe wọ́n mọ̀kàtàlá tó bí ní ṣe yìí ọlọ́run bá ní èyíkéyìí nǹkan tẹ́ bá ti lórí ẹ̀ wọ́n mọ̀kàtàlá tó bí bá ní gbogbo nǹkan gbogbo èyí ewu nǹkan tẹ́ bá ti lórí nínú àwọn alámọ̀rí ẹ̀ tó bá na owó ìlànà ọlọ́run bá lọ́sùn márùn kára ní ìdájọ́ rẹ̀ bá lọ́sùn márùn kára ní ìdájọ́ tò tí ìyapa bá ti ṣẹlẹ̀ a gbọ́dọ̀ mọ kí ni ìdájọ ọlọ́run bá lọ́sọ̀ márùn kára a gbìyànjú ká wá kí ni tó jẹ́ ìdájọ́ bá tó ṣe déédéé ìdájọ́ ọlọ́run bá lọ́sọ̀ bá ti yàpa ẹ̀ eré ìta ti eré ìta gbèsè. bá ọlọ́run bá tó ń bá ti sọ pé wà náà àmàlù wà wà kúlì àbùrì ọlọ́wọ́n bá ní gbogbo ẹ̀yin tẹ́gbà lódodo ẹ̀tẹ̀lé ọlọ́wọ́n bá tẹ̀lé òṣìṣẹ́ rẹ̀ àtàwọn aláṣẹ nínú yín ọlọ́wọ́n bá lọ́sùn náà tọ́ra sọ pé fàyín tara záàtùn fi ṣe yìí ọlọ́wọ́n bá ní tẹ́gbà ẹ̀dá nǹkan yẹn padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá tòkìtì ọlọ́wọ́n bá ó túnmọ̀ sí tí ìyapa bá ti ṣẹlẹ̀ níbo ládàá ọ̀rọ̀ padà sí àádá padà sọ́dọ̀ ọlọ́run bá àbìjí ti ọlọ́run bá lọ́sùn láti pa ẹ̀ láàrín kàkọ́ irun wà á dánú tàwílà ọlọ́run bá ní kẹ́ ṣe báyìí olólóore jùlọ òun ló ti gbà jùlọ ní ìfẹ́ padà sí yẹni pé nígbà tí ìyapa bá ti ṣẹlẹ̀ kẹ́ dá ọ̀rọ̀ yẹn padà sọ́dọ̀ ọlọ́run bá àbìjí ti ọlọ́run bá lọ́sùn láti fi ṣèdájọ́ kẹ́ lè mọ ilé tó tẹ̀sùn ẹ̀jù nínú nǹkan tí ìyapa ń bẹ lórí ẹ̀yìn òun ló lóore jù òun ló ti dáa jùlọ níbùjẹ́ rí padà sí oye wa yìí náà anábì sọ́lọ́ láwọn sọ́lọ́ ń sọ nínú hadith èyí tí ó kún dáadáa hadith tó gbajúmọ̀ sáwọn mọ̀ náà hadith wa jẹ̀lìbá àjẹ̀lìbá حديث الإرباط بن السارية قل وعظنا رسول الله صلى الله عليه وسلم عظة بليغة منها القلوب وذرفت منها العيون قلنا يا رسول الله كأنها موعظة وجه فأوصنا قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين تمسكوا بها وعبدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية عند النسائي وكل ضلالة في النار وي باي ايوا واترمي ديني سبحان الله النسائي وقال لك وكل ضلالة في النار نعم أفوى الحباب ابن السارية رضي الله عنه olùsọ̀fọ̀ yìí pé anábì sallallahu alaihi wasallam ṣe wá sí fún alájọ́ موعظة بليغة واسي واسي لبوبون وجلت منها القلوب ọkàbẹ̀ ẹ̀dí máa gbàm látara wá sí wá àbígbó mú ẹ̀mí gbàm wà záwọ́ fatmin al-ayun bákanáà wá sí gbogbo lójú wa a ń da omi lójú kó nà yá Rasulullah àwọn sọ wípé èrò ìjọ lọ́wọ́

ولقد وصينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله هنا اعطاهم يقول الوصية الكبرى وصية كاتلونيا كنت في آية وصية كاتلونيا لا نبي في وصية كنوسيكم بتقوى الله مش وصية كنوسيكم بقيلة جنوسة وسلكم يكي يقايا الله الله سبحانه وتعالى والصنع والطاعة مجد وصية كنوسيكم بقيلة جنوسة وسلكم يكي يقايا الله سبحانه وإن تأمر عليكم أبد وإن تأمر عليكم أبد kódà kọjá pé ní tí òye kó dúró ló dúró lórí súnmọ́ rẹ̀ ni torí pé abdu ó jẹ́ fẹ́ kó dúró ẹrú ẹ̀yẹ kó dúró ìwáyà mi sọ pé abidun habashi tó mú wájà habasha kí ìtara kí ìtì ọmọ kòrèjì torí pé àti ìlàkọ̀tù mi kòrèjì kòrèjì kòrèjì kòrèjì lọ yẹ kó jẹ́ olórí ó yẹ kó jẹ́ ọmọ nàbí kò yẹ kó jẹ́ ẹrú ọwọ́ ajẹ́ pé ẹ̀rú ló wá di ètò wá sí ìkórè ètò wá sí ìkórè ìṣòro tó wá ní habasha kò jẹ́ báyìí dì so adájọ́ ní gbogbo bá ti wùkú jẹ́ ẹni tí ọ̀ẹ́ kó ní lórí lórí lórí ẹ gbọdọ̀ máa gbọ́rọ̀ ìrẹ́nu ni kẹ́ẹ̀sì máa tẹ̀ láti ẹ̀rù ó ṣe pàtàkì ká bá ń sọ̀rọ̀ nípa àwọn ọ̀wárí ìyẹn lánàá sọ̀rọ̀ nǹkan yẹn ó ṣe bá wù ìlànà fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ̀síkáàdì mẹ́lẹ̀ ó ṣe kókó gẹ́gẹ́ àwọn kan tí ọjọ́ àǹfààní tá a gbọ́dọ̀ kọjá lórí ẹ̀ ibi tí wọ́n lọ ní pé àrẹ́bà sọ ní pé fàílà ọmọ ya ìṣẹ́gun báyìí fàtàyàrọ̀ ìlà bá ń kẹfì ẹ̀ ilé tó ṣe lè dìbò náà mẹ́rin gàgà ni àrẹ́bà ní pé ẹni tó bá gùn lẹ́yìn lẹ́yìn tí kàlẹ́ ìbá lọ kan fàtàyàrọ̀ ìlà bá ń kẹfì ẹ̀ ẹ̀mẹ́jẹ̀ lọ́jìnà ẹgbà mí tó fẹ́ wọ́n bẹ̀rẹ̀ ẹgbẹ̀mẹ́jẹ̀ lọ́jìnà kí ni tètè níbi tí mo lọ o ní wípé ìbátánẹ̀ bí lọ tán àwọn ìyapa tẹ̀lẹ̀ ńtòkọ́ ìyapa aláàbọ̀ tó ṣẹlẹ̀ orí báyìí owó náà ẹ̀ta ní ọjọ́ pọ̀ ní ìpàdé ìrẹ́bí sọ́lọ́ ọ̀sọ̀lá ìyapa tó ṣẹlẹ̀ láàrin àwọn sálàkù abẹ́ ọmọ gúrùpù sálà mìíràn tó lè jìlá abẹ́ ọkọ̀ ni bóyá kàmọ̀ kàmọ̀ kí n tí mo fẹ́ ti tààrí

àwọn mọ̀hajirun ló tẹ́gbẹ̀ẹ́ àwọn àtọ́ wọn la wọn lẹ lórí láàrin wọn ẹgbẹ́ bí sáà ìlú ìrìnàdà orí báyìí àwọn mọ̀hajirun àwọn náà lórí láàrin wọn ẹgbẹ́ bí àbúbákan ní ṣe díẹ̀ ẹgbẹ́ bí ọ̀hìnmá ìbùn sọ̀tọ̀ ẹgbẹ́ bí ọ̀hìnmá ìbùn àìsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyíyí òbí náà bẹ̀ tọ́ọ̀lì àwọn náà lórí láàrin ìyapa wá ṣẹlẹ̀ ta ní òjè lórí wọ́n ní kó kálukú ojú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yẹ́ ayàtọ̀ àjẹ́rù ẹ̀yìn orí láàrin kí ká wà sọ́ọ̀tún orí láàrin wàhálà lílé àti pẹ́ ìfìrọ́pù ti ṣẹlẹ̀ olórí òkúrọ̀ pé méjì olórí kan náà ni orí wà ní ibẹ̀ ni wọ́n ti wá pèrà àwọn gbé ẹ̀rí yẹ̀wò sábẹ́ ẹ̀kú nílóyún ibẹ̀ ni wọ́n ti padà wá jáde pẹ̀lú nàìjíríà pẹ̀lú àbájáde ìsì wípé Abubakar sì di gbogbo olókè ìpínlẹ̀ ìpínlẹ̀ lórí oye báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ni gbogbo wọn ṣe bí àwọn Abubakar sì di ìyapa ìṣẹ̀lẹ̀ tó ti kóra wọ́n sọ̀kà wọ́n sọ̀kà ìyapa tó lágbára ní ewu lẹ́nu lẹ́nu kájẹ́ tí wọ́n á mẹ́rọ̀ báyìí kó lágbára ìyapa ó yẹ báyìí nítorí wọ́n bá tí wọ́n lè gbé àárí òkú lára ní ó yẹ báyìí tí so ṣùgbọ́n bá àárí nìkan kọ́ àwọn méjì òkú lára ní ṣùgbọ́n bá tí àárí dé àárí padà ṣe dé àtún àbúbá tó lè ti dé ọgbẹ̀ àárí alábàárí tó ṣe pàtàkì ló gbé àárí ló gbé jáde ẹnu yẹn àwọn tí wọ́n lè fẹ́ yẹn wọlé pé kò mọ́ ó so nítorí ọ̀yẹ́ kọjá pé àbúkákì yọ jẹ́ kọ̀lífà ló fi jẹ́ sí pé àwọn ṣíà títí dòní wọ́n ti rọ́pùtò ìlàfà àbúbákì wọ́n tako ìjọba àbúbákì wọ́n tako ìjọba ẹ̀mọ́ wọn wọ́n sábò ti fún àlì wọ́n tako ìjọba ìsìmáà wọn wọ́n sábò ti fún àlì ó kẹ́ àlì náà àwọn sábà tako ìlàfà àwọn tá ń sọ yìí àwọn náà ń pè ní ọ̀rọ̀ abíọ̀ nínú àwọn ṣíyà nítorí rọ́pùtù tí wọ́n ṣe fún ìlàbà àwọn táàmù ẹ̀dá ní ọ̀rọ̀ abíọ̀ pé wáyé ìyapa tí ò dáwà ara ẹ̀ láàrin wọn ẹwọ́ ìdáwà ara rẹ̀ lọ́dà wọn ní bẹ̀rù ti káàdì tó tóbi náà nígbà tí ìyẹn ṣẹlẹ̀ padà ṣe bí àkọ́ ìjọba bẹ̀rẹ̀ lẹ́yìn yẹn ni tó kù ní pé bóòlù ti sin àmẹ́jì sọ̀rọ̀ látọ́lá ìyapa tó tẹ̀lẹ̀ láàrin àwọn sọ̀hábà lórí gbogbo sí àmẹ́jì sí òsì àmọ́ bẹ́ẹ̀ ìyapa tó tẹ̀lẹ̀ náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà kí wọ́n tó ṣe wọ́n tó yanjú ìyapa yẹn náà pẹ̀lú ẹ̀rí ọ̀rọ̀ pẹ̀lú ìyẹ̀gẹ̀ lórí pé báwo ni wọ́n ti wá padà wá lórí pé wọ́n ti sínú yàrá yàrá àti kí wọ́n gbára pé sínú yàrá rẹ̀ ká sí ìyapa ni ó báyìí ṣùgbọ́n náà bá ó àwọn ti dé àwọn wọ́n dá ọ̀rọ̀ padà lọ sí ìpìlẹ̀ tí bá ká dá gbogbo ọ̀rọ̀ padà sí ìgbà tí ìyapa bá ọlọ́wọ́ bá lè fi lọ́dẹ̀ sí kínú yóò dẹ̀ mú ìkójọ àti ìṣọ̀kan yóò mú wá fún náà síwájú yẹn ìyapa tẹ́lẹ̀ nígbà tánàbí ikú ìjánàbí ikú àti òkú ìyapa tó tẹ̀lẹ̀ láàrin ọkọ̀ harvard ẹgbẹ́ ìrìnà sọ́ọ̀bù gbóǹdó pánàbí òkú ni wọ́n àti ìdíyàn kan dára tó sọ pánàbí ikú tóun àyàfi kó jẹ́ pé orí ìyókù lọ́rùn pé báyìí nù abúgbàbìrì ní ti díè lára ìlákin rẹ̀ òun tó pé àwọn òkúdó bá nàbí kú ó sì wọ́n sọ ìdí wọ́n rí sọ pé ọgbọ́dọ̀ sọ òun sọ lò nígbà tó ti níjẹ́ sọ́dẹ̀ pé àwọn ẹ̀jọ́ ayúhanna mankana ya'budu muhammadan fa muhammadan salman wọ́n mú bá yẹn yẹn gbogbo ẹni yòówù tí bá ń ṣe muhammadu ní muhammadu wa mankana ya'budu allaha fa inna allaha hayyun la yamut àmẹ́tọ́lá ẹ̀kọ́ náà ọba ní sìn nínú yín fàyín ọlọ́ àṣàyù ọlọ́ọba ọba alààyè ni láyàmú ọlọ́ọba ìdìbò ọlọ́ọba òkè ń kú láíláì ثم تلا قوله سبحانه وتعالى لئن لم يكن كقول الله رسول وما مات او قتل انقلبتم على اعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين Umar sọ pé ẹwọ kí ni kí ni àwọn sábìrì fi kílò fi tako ìyapa yẹn kílò fi ja ìyapa yẹn lógun ẹ̀rí Umar sọ pé bí àbákì ti ka àyà yẹn ó wá dà gẹ́gẹ́ bí gbájà yẹn ti sọ̀kalẹ̀ lọ́jọ́ yẹn lórí àyà yẹn ná sábà ìtẹ̀lẹ̀ yẹn gẹ́gẹ́ ìyẹn ló túmọ̀ sí pé jẹ́ ìlànà bá wọn sọ pé nínú àwọn sọ̀hábà kò sẹ́ni tó nímọ̀ bí ọ̀rọ̀ bákì ní ti kò sẹ́ni tó nímọ̀ ó yọrọ yẹn nọ́ọ̀tún fi mọ̀ àlà ọ̀ka nọ́ọ̀tún fi mọ̀ àlà pé wáyé ni wà má muhammadu illa rasul ọlọ́run bá láàrin ẹjọ́ jẹ́ kẹ́kẹ́ jù títẹ́ lọ wà má muhammadu anabi wa jẹ́ kẹ́kẹ́ illa rasul nabiyun wa ìgbà irú la ilaha illa allah oní bẹ́ẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni kéde ìkẹ́nà màláíkà àwọn tó ń sàfihàn nípa nẹ́bí sanwó-ìyà nẹ́bí pẹ̀lú ìyẹn ọlọ́ọ̀ba ọlọ́ọ̀lá nẹ́bí ìṣẹ̀lẹ̀ àwọn tó ń sàfihàn pàrùkù kà nẹ́bí torí fún wọn bẹ́ẹ̀ kan tó gbé wá ọlọ́ọ̀bá ní wàmá Muhammadu anẹ́bí kan ní gbogbo ǹjẹ́ ìsọyìn ilà rasul kò jẹ́ nǹkan pẹ̀lú ti ọlọ́ọ̀ba lọ. bẹ́ẹ̀ báyìí kọ́ọ̀tù kọ́ láti mi kọ́ mi yìí síwájú díẹ̀ àwọn òjíṣẹ́ kan ti lọ kí ètò òun nìkan ni òjíṣẹ́ ọlọ́ọ̀ba máa kún tu bíjà án mílíọ̀nù rúṣù. àdébìlẹ́mi kọ́lá àkọ́kọ́ náà òjíṣẹ́ ọlọ́ọ̀ba so kọ̀dùkọ́lá ti ní kọ́dù ìrúsù afa ìmáta ọlọ́wọ́n bá ní sánàbí bá wá kú àwòkútìlà àbí wọ́n pa nǹkan látùn àìlà àkọ́dìkún ẹwà padà sí ìkúkúrú yìí oye bá yìí à ọmọ yẹn kọ́dìkú àìlà àkìdé yìí pàlẹ́ yẹ tó rọ̀ lọ́ha ṣe à ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó bá padà sínú kúkúrú títí ń bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó pánà dínkù pàlẹ́ yẹ tó rọ̀ lọ́ha ṣe à olè kó ní agbábọ́lọ́wọ́ bá wọ́n tàyẹ́ jù ọlọ́run ọba àdégbé ó ti padà san àwọn tí wọ́n jẹ́ olùdúpẹ́ fọlọ́run ọba pẹ̀lú máa fi ọlọ́run ọba lọ́sùn hàn sára ọlọ́run ọba padà san wọ́n lẹ́sàn yẹn làwọn tí wọ́n kó fún wọn padà sínú kúrú wọn. sẹ́mọ̀ wípé ikú ànábì ó padà parí jà fáwọn èèyàn kan dùn ní tí wọ́n padà sínú Islam wọn. ara ti lábùkà nìyẹn àwọn tó ya pa ẹgbẹ́ náà ya lọ. wọ́n ya wọgbó ẹ̀jẹ̀ kí wọ́n ya dànù. à ń sọ fún wa nínú àwọn ẹ̀nàmọ́ mílẹ̀ ti ìlà abẹ́ẹ̀kọ́ ni tí ìyàpá bá dé ìgbò làwọn sálàfù mọ́ dúró sí so irú àwọn ẹ̀yà pàkàlì yìí náà ẹjẹ́ tó tó fún yín ní lamuza jìkan àwọn nàmá bíjì nígbà tí àwọn sálàfù ìyàpá lórí wípé ẹni tí ó bá pọ̀ láti yọ zàká ṣé á abájú gbogbo wípé láwọ́mọ̀nà ẹ̀rùn ìná kan dáánú yóò àdúnà wà ìlà ọ̀tún ìlà ìsọ̀lọ́sọ́lá tó bá lè pọ̀ fún mi láti mú okun ẹran wá okun ẹran ni mo pé o okun ẹran wọn máa ń fún ànẹ́bí nígbàtà ànẹ́bí wà yé ayé wọn máa ń fún ànẹ́bí wọn wá ní tó báwọn ti kú ànẹ́bí ti kú tán kò sí zàká yíyọ mọ́ àwọn èèyàn ìgbàgbọ́ wọn yẹn pé nígbàtà ànẹ́bí lọ́kàn wọ́n bẹ̀rẹ̀ sí ti pàmpà kílẹ̀ kílẹ̀ kílẹ̀ ìtàgbàjọ pàdàbí tó fún mọ́ ó ní bunyal islam ala khamsi shahadati an la ilaha illallah wa anna muhammadar rasulullah wa iqamis salati wa ita'iz zakati wa hajji bayt wa sawmi ramadan no ìyẹn kọ́ ni pé àrẹ́sọ̀ lọ́dọ̀ sọ wípé umitu an tuqatila an-nasa hatta yashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah wai ba yanzu alaihi wa kaza alaihi wa ni fa'iza fa'alu dhalik gbogbo ẹgbẹ́ ọdún kalọ̀ ẹ̀rọ jíjẹ sẹ́yìn ni àlẹ́bí sọ̀rọ̀ nípa yọ̀rọ̀ wíwé dúró àti ìzàkáyọ̀ àwọn ni fa'iza fa'alu dhalika asọ̀mù ní ní ìjìmá ahun wa amwalam wa isaruhum ala Allah ta'ala mo jẹ́ báyìí sí so àrẹ́bí ní tọ́bátúwá lè ṣe gbọ́ àwọn kìíní so tọ́bátúwá lè ṣe gbọ́ àwọn kìíní àjẹ́ pípẹ́ asọ̀mù ní ní ìjìmá ahun wa amwalam wọ́n ti dáàbò bo ẹ̀jẹ̀ wọn àti dúkìá wọn kó lọ́wọ́ ìta nẹ́bí sọ ọmọ sọ́rọ̀ nìyẹn ìtaàbù wọn lórí tábáwá kó tí ìbẹ̀lọ́lọ́lọ́ nígbàtí ó mọ̀rù rí ẹ̀rí tó dẹ̀rí tí tó wà búkákì lórí ẹ̀rí ẹ̀ fún mọ̀rù gbà pé ah, á wọ́lọ́wà rí òun ẹnu wọ́n ti padà kù láti lọ bá àwọn ẹ̀jà àìbẹ́ẹ̀kọ́ ni ẹnu wọn tí ó sábí bá wọn já nínú àwọn ìlàbù tó tẹ́lẹ̀ láàrin àwọn sálà òun náà ni ìjẹ́ á ṣe jẹ́mìrì Kùránì àbáàrí ti jẹ́mìrì Kùránì àbúgbàmìrì ìtàkùnfà àrí ti jẹ́mìrì Kùránì àrí fún Kùránì jọ sójú

orí bàbá ìdíjì tí lọ́nà bàbá ìdíjì láti padà wá ṣàwọn ọkà abúgbàkiri nígbà tí ó rí ẹ̀rí lórí bí àtẹ́kákòkò àrìn jọ ń tòótọ́ àti nínú àwọn èròǹgbà ọlọ́run ọba lọ́sùn fún àwọn aláṣọ alùpùpù láti dáàbòbò ẹ̀kúrá yìí so ìgbà tí ẹ̀rí dé fún ọdún ìyẹ̀wò tí apá bá ti ń ṣẹlẹ̀ àwọn máa ń dá padà sínú mímọ̀ ni wọ́n á jẹ́ wò pé kí ni ìmọ̀ kí ni ìmọ̀ sọ kí lè rí sọ so tí wọ́n bá ti rí yẹn wọ́n á padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé báyìí ìgbà tí wọ́n padà rí bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe wọ́n padà wá kókò àìjọ wọ́n padà wá kókò àìjọ ìgbà tó jẹ́ kójọ wẹ́bà ìsì wọ́n gbé sọ́dọ̀ hafsọ̀ wẹ́bà ìsì so ìgbà tó dásìkò ẹ̀tìmáà tó di pé ìyá pàkà tó ṣẹlẹ̀ lásìkò ẹ̀tìmáà ní òdé ìpàlọ́bá ọ̀tìmáà yẹn ni pé ìyá pàdíwájẹ̀ ìgbóntánigún kapọ̀ àìlọ́tọ̀tọ̀ bóyá ìsìn yẹn tí wọ́n fẹ́ máa dá àwọn ìyapa kan lẹ̀ ní òkè bàbá lọ bá Usman pé ó yá Usman lé bàbá ìlú mẹ́ yìí o kó tó di pé wọ́n yapa lórí Al-Qur'an ní gẹ́gẹ́ àwọn nàṣọ́rọ́ ti yapa àtàwọn yahoo ti yapa lórí tíra wọn so ní Usman wá sí kíni lọ́wọ́ kó wọn jọ lórí kíni lórí mùsàfù ẹ̀yọ kan péré tó pé mùsàfù tó wà ń kúfà àwọn ará kúfà yàtọ̀ kíta àwọn ará Madina ó dé báyìí sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ kó wọn jọ lórí mùsàfù kan ọwọ́ àgbà mùsàfù ti ń bẹ lọ́dọ̀

so ìgbàgbọ́ tó kàyẹ náà ń kàkúkà lójú pé a tún gbọdọ̀ wọ́ kùránì ó kọ́ mọ́jẹ̀ báwọn yóò tún máa kan tí ò yẹ kí wọ́n kà lọ́rùn kùránì tó ń bá wọn kí nìyí òun ni bí àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ láti pinlẹ̀ ẹ̀ẹ́ inna Allaha bari'un minal mushrikina wa rasuluhu ó yẹ báyìí so ayà yẹn so òun wá ní wa rasuluhu

inshallah ti ẹ̀yìn ọ̀rọ̀ tí ń bọ̀ wá lórí yìí lórí kí ni mo kí bàwọn sálà nílẹ̀ tó fi yà ṣùgbọ́n ẹjẹ́ ká fọ́mù akínà ń pè ní àdìsílá gánà mi ẹ̀jẹ̀ padà wá lé ní ma gbogbo ìsìlá ló wà tàbí ìsìlá kí ni wọ́n ń pè ní ìsìlá nínú èdè àti nínú ìmà lọ́dọ̀ àwọn onímímà orí wà ní so kí ni ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ṣẹ̀yà ẹ̀kẹ́kẹ́ ń bẹ sí ìfẹ́ dàwà láàmúlé lórí torí pé àǹfààní ibẹ̀ ó kéré gan òun náà ni ìkìláàf àti ìkìláàf àti ìkìláàf àwọn àbá tó jẹ́ yàtọ̀ láàrin méjèèjì ṣùgbọ́n yẹn ni yóò gbà wá lásìkò púpọ̀ àǹfààní wà ń bẹ ṣùgbọ́n òun kọ́ lálébùkátà níbi táwọn rẹ̀ a lè ní bùkátà sí ilé kéwú a lè ní bùkátà sí láyé mi ṣùgbọ́n bí táwọn ìkọlá ní bùkátà sí náà alìkìlá àbáwa arọ́hìn aláfàhánì wọ́n sọ wípé alìkìláàbù alìkìláàbù fi lọ́rọ̀ ìkàtà ń pè ní alìkìláàbù àti alìkìláàbù nínú èdè ọ̀bíjú ìtìfà òun ni ìdàkejì ká ní ìpanupọ̀ nítọ́jẹ́ ojú kejì ká ní ìpanupọ̀ ìtẹ̀kẹ́ ìyàpá ní jẹ́ bẹ́ẹ̀ ayapa ni so ọ̀bẹ́jọ́ ìpèfà ìdákejì ká nípa ń gbọ́n wàhúwà àámú mi náà bíjì ìyapa wà ní ìṣìlá ìtumọ̀ tóun túmọ̀ sí ó kẹnu báyìí ó gbòòrò ju dídù lọ dídù ò ní opposite ìṣìláàbù kọ́kọ́ ìjúmọ́ rẹ̀ lágbára ó dẹ̀ kẹnu ju dídù lọ. ó yẹ báyìí náà. لأن كل ضدين مختلفان أبوا الراغب على الصهاينة نفس الصور ولأن كل ضدين مختلفان ولذلك يقولون كمجي تبايا تصيرهما تبايا تصيرهما تبايا قارهما مختلفان إن كمجي نيان مجرد يقع omi àti iná wọ́n yapa àti wọ́n yapa ẹgbẹ́ fíjú làwọn méjèèjì ìmọ́lẹ̀ àtòkùnkùn lè dáa ó yẹ́ bá ní ìmọ́lẹ̀ òkùnkùn ẹgbẹ́ nǹkan méjèèjì ọ̀ẹ́tọ́ ọyàpá ara wọn ni wọ́n ìjọ́ ti pẹ́bà yìí so nǹkan méjì tó bá jẹ́ sí jù pẹ́pẹ́ ilé ìjẹ́ òjì kejì ilé wọ́n gbọ́dọ̀ yapa so ló jẹ́ pé gbogbo orin tó bá ti jẹ́ sí jù yọ yapa so wà lẹ́yìn ìsàkúlù tẹ̀lìmẹ́ ní ọdún jẹ́ yìí ìwádìí gbogbo nǹkan tó bá ti yapa ní máa ń jẹ́ ìdàkejì ẹjá fún ẹlápẹ̀lú lórí ẹ̀ asàwádù ẹ̀bàyà dúdú àti funfun bèjáàrì wà mú tẹ̀lifáàrì dúdú dúdú àti pupa ọpọ́sìtì làwọn méjèèjì wọ́n ti yàpa ara wọn ọ̀tọ̀ ní pé àwọn méjèèjì ọpọ́sìtì wọn yẹni pé wọ́n takora wọn ọ̀tọ̀ ní pé wọ́n ìwé etí bákanáà ọ̀tọ̀ ní pé wọ́n tún yàpa ó wọ́n yàtọ̀ sí ara so amma ṣòmọ̀tò wọn kó bọ̀ọ̀tò ṣùgbọ́n pupa àti green àwọn méjèèjì lẹ́yìntà rìdẹ́yìn wọ́n yẹ́ tí wọ́n bó ti tara wọn ṣùgbọ́n mọ̀tẹ̀lìbà àwọn méjèèjì yàpá ara wọn àbí púpọ̀ yàtọ̀ sí dúdú tí púpọ̀ yàtọ̀ sí aláwẹ̀wẹ̀ àwọn pupa yàtọ̀ sáwẹ̀wẹ̀ wọ́n yàtọ̀ ṣùgbọ́n tọ́pọ̀ ti tara wọn ni wọ́n mú dúdú àti funfun wọ́n ya pa ara wọn tó ń tíbẹ̀ opposite tábàlẹ̀ lókè ìdàkejì dúdú àrẹ̀ funfun abẹ́gbọ́n ni ṣùgbọ́n tábà ní kí ìdàkejì funfun wà sáàlẹ̀ green ìdàkejì ń pàdé ẹgbẹ́ àtọ́bẹ́ green ìdàkejì rẹ̀ ó sọ wípé ṣe ìdàkejì ara wọn ṣùgbọ́n tí wọ́n yapa àdúwọ̀n yapa ṣe kankan náà ni wọ́n ajábẹ́ kéèkéé gbogbo tó bá ti yapa dídù lọ́gbọ̀dọ̀ jẹ́ gbọ́kèdè gbogbo tó bá ti jẹ́ dídù ẹ̀sẹ̀ tó sábà ń sìn gbogbo tó bá ti jẹ́ dídù gbọ́dọ̀ yapa gbọ́kèdè gbogbo tó bá ti yapa ni dídù bíjù gbọdọ̀ kó yapa sínú ṣùgbọ́n ìyapa gbèdé lẹ́nu kó kó bíjù sínú ó kẹ́ àlè sọ́rọ́ sọ pé ìrìnláàbù ó wà àámù fẹ́ráìtì mìíràn bíjì so eléyìí ni àbáwa àrọ́zìm alàfàhání ìkàtàwọn sọ ni so àwọn onímọ̀ tọ́bá sọ pé àtìkìlá àti àtìkìlá òun náà ní kí ni o nǹkan tí wọ́n fẹ́ sàlàyé ẹgbẹ́ bá ṣe rí nínú lọ́dọ̀ àfáwà àkílẹ̀ ń pè àfáwà tí wọ́n kọ al-Misbahul Munir tíra kan bẹ̀tọ́ ní al ìdápẹ́ ní ìlà àti ìlà òun náà ni kí ẹnì kọ̀ọ̀kan nínú àwọn tán yapa yẹn kí ẹnì kọ̀ọ̀kan wọn kọ́ lọ sí ìdàkọ́ lọ sí ìdàkejì tẹ́nìkejì rẹ lọ ìdàkejì ibi tí tẹ́nìkejì rẹ sọ òní ọmọ sọ ìdàkejì tẹ́nìkejì rẹ ṣe òní ọmọ ṣe ìdàkejì tẹ́nìkejì rẹ rúrù wọn mọ̀ rú oríbàáyìí tí ní ilá àfújíṣẹ́lẹ̀ ni fẹ́lẹ̀ báyìí oníkàbí àbá sọ nínú alìsìbáṣú alìmọ̀nìyàn náà àbáwa ibn Muhammad al-Jurjani ìkánná àwọn àbá elédè ni tíra àwọn kan mẹ́lú gbajúmọ̀ dáadáa ní àwọn tíra tó jẹ́ tíra ìyá tíra èdè tíra yẹn ń pè ní at-ta'rifat at-ta'rifat so munaza'atun tajri bayna al-muta'aridayn wọ́n ní nǹkan tó ń pè ní ìyapa òun ẹ̀rù munaza'a ìfàǹfà eléyìí lórí báyìí tọ̀hún ní bẹ́ẹ̀ kọ lórí tajri bayna al-muta'aridayn tí wọ́n ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn méjì kan yàtọ̀ takora wọn ìfàǹfà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn méjì kan takora wọn wọ́n yẹ báyìí so lítàkì ìrìn àpín àwọn ìkọ́ ìbàfẹ́ yìí ìyá pátá wọ́n ń ṣe yẹn nítorí àsìkò òdodo rinlẹ̀ pélé ìlò òdodo àti láti sọ pé eléyìí ní ìbàjẹ́ ká lè kó ìfàṣẹ̀ fún ìbàjẹ́ ká lè ré ìbàjẹ́ ní ìfàṣẹ̀ ká lè gbé ìbàjẹ́ ṣubú ká lè pe irọ́ nírọ́ láti lè pe òdodo lódodo irú nǹkan tí bá ti ń ṣẹlẹ̀ yẹn irú wípé ìkàtàkùn ní àtẹ̀kìlá òun náà ní kí èèyàn méjì yapa pé ìdí wọn máa sọ àbí nǹkan tó wọn máa ṣe àbí nǹkan tó wọn máa pèpè sí àbí nǹkan tó wọn máa nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò jọra wọn ni. nà kí wá ní ọlọ́wọ́n bá lọ́sùn táwọn tààlà kí lọ́wọ́n bá sọ nípa nǹkan tí à ń nípa rẹ̀ ìyapa kí lọ́wọ́n bá lọ́sùn táwọn tààlà

tí ọlọ́ọ̀bà ló sùhánà tààrà sọ ọlọ́ọ̀bà ló sùhánà tààrà pé walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahida walau sha'a rabbuka ọlọ́ọ̀bà ní kí ọba jẹ́ pé ọlọ́ọ̀bà ìrẹ́ àjẹ́jì sọmọ̀mọ́ bá fẹ́ ni ọba máa ṣe ọlọ́ọ̀bà ní kẹ́ọ̀tọ́ pé wà láyà zàdú na mọ́kùtẹ̀lùfì ọlọ́ọ̀bá ní ṣùgbọ́n àwọn èèyàn wọ́n à ní yé máa yapa wọ́n à ní yé wọ́n à ní gbò lẹ́ni tí ó máa wà náà yapa tó túnmọ̀ sí pé jẹ́rí ìyapa súnà ọlọ́ọ̀bà lọ́sùn àrùn màtíyà ọlọ́run ọba lórí bọ́lọ̀ ọba atẹ́kì nǹkan máa bẹ̀ tí ó ti gbọ́dọ̀ má bẹ̀ láíláí òun ni kí ìyàpá náà bẹ̀ kálìtì àmọ́ ọlọ́run bó fi dé àlìsọ̀kan kálìtì àmọ́ ọlọ́run bó ti tí ó fi dé àlìsọ̀kan ẹ̀sì kálẹ̀ rẹ̀ parí ẹ̀sì kọ̀ọ̀rọ̀ ní wá pàkan bí orí mi tó ti ní ìjọba tó kan bí ìjọba sọ kí ni áflù àdékìlá ìhàyàtì ìbàṣàríyà bàbá lọ sínú sọ́rọ̀ tó bá sọ́rọ̀ ọlọ́wọ́ bá ní káàna náà tó bú mẹ́tàn wà ìdàbẹ̀ ọlọ́wọ́ bá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti àsìkò ànábì Adam tí tó fi di àsìkò ní ti sàlàyé fún wa sí ànẹ́bì inú rẹ̀ ọgọ́rùn ọdún mẹ́wàá lọ́wà láàrin wọn ọgọ́rùn ọdún mẹ́wàá ọjọ́ 1000 years gbogbo ọgọ́rùn ọdún mẹ́wàá wáyẹn orí tàwíìdì gbogbo wa orí ìsìláàmù ni gbogbo wọn wà kò tẹ́sìn ẹyọ kan kò sí ẹ̀sìn méjì lórí rẹ̀ ẹ̀sìn ẹyọ kan péré níbẹ̀ ìyapa aláwọ̀ fọ́tọ́pọ̀ tẹ́lẹ̀ ẹbọ ni ibi táwọn yà ti yapa ni ẹbọ gẹ́gẹ́ ni a tún ìyapa fi hayati bàṣàríyà o nínú tẹ̀mí ayé ọmọ ènìyàn o ibi tí yàtá tẹ̀lẹ̀ ní tẹ́lá tí ó ti yàtá ti tẹ̀lẹ̀ yẹn láti àmọ́ náà bó fi dé ìyàpá yòó lè kó lórí yẹn àrẹ́bí sọ́nà wá sọ́nà àdúgbò àrẹ́bí ọlọ́wọ́ bá sọ́nà ọba gbé ìdí wọ́n pín ìyàjú títí títí ní sọ́nà ẹ̀kọ́ parí tán yányá sẹ́bọ̀ ọmọ sẹ́kù láti wà lẹ́bí sọ́nà wá sọ́nà kò sí bá ti lè fọ ìlú mọ́tò kò sí bá ti lè fọ ìlú mọ́tò ẹ̀bọ́ ọmọ abẹ yóò kéré kò ní lágbára ni ẹjọ́ ìdásá máa ń sàbà

ọlọ́run ọba ló ti dá yín àti tẹ́tẹ̀ ń ṣe ọlọ́run ọba ló dá gbogbo ẹ̀ wọ́n yíwá yóò ti náà ah, ọlọ́run ọba ló tún náà sọ pé káàlẹ̀ náà ti kún mẹ́tán wà ìjàdá ọlọ́run ọba ní àwọn èèyàn ìjọ kan tó ṣe ni wọ́n jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlú ọ̀yọ́ ojú pa kẹ̀kẹ́rẹ́ má jẹ́ aláwọ̀ àti ọmọ àgbà ṣé ìbá ń dogun mú àpọmọ ìyọ́ làwọn ìgbàgbọ́ Yorùbá ni wípé ẹ̀sìn ìjẹ̀ṣe ẹ̀sìn ìbílẹ̀ lẹ̀sìn àbáláyé ṣẹ̀gbẹ́lá ti ìgbàgbọ́ Yorùbá nù pé ẹ̀sìn àbáláyé àmọ́ ìgbàtọ̀fà ni pé ìròyìn Yorùbá fún pẹ̀pẹ̀ ìmọ̀ Yorùbá ti kéré ọlá bí ìmọ̀ Yorùbá ti kéré àti bí ìrònú Yorùbá ti kún pẹ̀kún làwọn ti rò pé ẹ̀sìn ẹ̀kọ́ lẹ̀ sí àbáláyé torí pé àwọn tí wọ́n ojú ojú tó ta ilẹ̀ Yorùbá ilẹ̀ pẹ̀lú ìwọ́dún sọmọ ní pẹ̀lú sọ́ọ̀tì ní ilẹ̀ Yorùbá ẹ̀sìn ilẹ̀ Yorùbá nípìnlẹ̀ tó náà lẹ̀ sí ẹ̀bọ àbẹ̀bọ̀ Islam padà wá ní lẹ́yìn Islam Christianity ló padà wọlé nígbẹ̀yìn gbẹ̀yìn láwọn bàbá mọ́ sọ pé ayélá bàbá ayélá bàmẹ́lẹ̀ o ayélá bàmẹ́lẹ̀ ọ̀sán gàrin gàrin ìgbàgbọ́wọ́ lédé adẹ́rẹ́kọ́ lọ́nà jẹ́kọ́ ni so wọ́n láyé làbábá ayé ìjìnà bàmẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀sán gàngàn ọ̀sán gàn ní kìrìsìtẹ́nì ìwọlé ni yóò wá sọ yí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó pé bá àkọ́kọ́ táwọn tó Islam wá tẹ̀ kò bẹ́ẹ̀. àyàtí tí wọn sọ fún ànábì Adam kò ní fani Adam tí wọn bá sọ pé onísàngó ni tí wọn bá sọ pé ológun ni Adam wọ́n bá ẹ̀ka táwọn ni pé ijó ni wọ́n ti sàngó

mọ́nísà fún wọn ní òṣèrò aláàgbà àwọn ẹ̀sàgbà tọ́nù aláàgbà ìdí mú òjì náà lọ padà ọjà náà ìsàgbà wọn ló bí ń dòdò ní òun náà má pè lórí ọjà ó jẹ́ báyìí tẹ́mà odò tẹ́mà lórí ọjà tẹ́mà odò tẹ́mà lórí ọjà ẹ́ odò jẹ́ bà náà pè lórí ọjà odò jọba náà ń pèlú ọya tóbi jẹ́ pé tàbá gòkè òdò yẹn ó lè yẹn gòkè ọya ẹgbọ́n tí yọ wọ́n sọ́kà ń lòkè ọya ni ah. ilẹ̀ awúsá lòkè ọya ó dé dọ́là lòkè ọya tóbi jẹ́ sí pé ọba ọ̀yọ́ ò lè má lọ fíjìjì jẹba nítorí pé Ṣàngó lọ́kọ ọya bítàjẹ́rí ni ẹ̀sàngó lọ́kọ ọya lòtọ̀ ọba ọ̀yọ́ sì ni Ṣàngó sẹ́mọ̀kọ́ ọ̀yọ́ rẹ̀ ní Ṣàngó ni

torí ẹ̀sán pè ní kírísítẹ̀lẹ̀ sí tẹ̀lé kírísítì kó làwọn ìyá arámọ̀ tó wá máa tẹ̀lé kírísítì bí òun bí kírísítì sẹ́fánẹ́bì yìí sábà wọn pè ní kírísítì àbí níbi òun wọn bí tọ́wọ́ jẹ́ fún ọ̀làbẹ̀bẹ̀ yìí sàánẹ́bì adámọ̀ máa tẹ̀lé àlọ́jọ́ adámọ̀ lè tẹ̀lé kírísítì láyéláyé bẹ́ẹ̀ àrẹ́bẹ̀ adámọ̀ kò lè kò lè jẹ́ onítàǹgbò kò lè àrẹ́bẹ̀ adámọ̀ ti ẹ̀mọ̀ pé tàǹgbò ń bẹ ìjọba kọ́nà ọ̀dà kò gbọ́ orí ní ayé rẹ̀ àrẹ́bẹ̀ adámọ̀ àbọ́gbọ́tàǹgbò rí ọ̀mọ́ àrẹ́bẹ̀ adámọ̀ ti fẹ́ mọ́rọ́ àwọn ẹ̀yà ti jàjíbá nìí orípa ẹ̀sì so àrẹ́bí adámi ìtẹ̀lẹ́bọ̀ bẹ́ẹ̀ ni kìí bá èèyàn ní jẹba àbẹ́màgbé èèyàn ní jẹba ni èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn eléyìí sí iye èèyàn ni wọ́n sì bẹ̀tí tó báwọn èèyàn yẹn wọ́n jẹ́ alágbára òkùnkùn orípa ẹ̀sì wọ́n jẹ́ alágbára akẹ́kọ̀ọ́jú láti sìn wọn tẹ̀pé ọ̀sán náà tẹ̀pé èèyàn ni èèyàn ní ìlọsùn orípa ẹ̀sì wọ́n sì lọ́sùn lọ́dọ̀ ju wa àbí wọn sì lọ́sùn lọ́dọ̀ ju wa ẹ̀hẹ́ tó

mùbàṣírí kama fún ní ìròdùnú àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ọba tó wà lórí tàbí ìtorí pàwọn yẹn ti pọ́n sí méjì wà mú bìírí láti máa kìlọ̀ yà fáwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́bọ wọ́n dọ̀tọ̀ ọlọ́run ọba lọ́sùn kárọ̀ lára iṣẹ́ méjì táwọn anábì ọlọ́run bá ṣe ni ẹ alìbìṣà ọrọ̀ tó wọ́n ní ìdáàrọ̀ ìfúnni ní ìròdùnú àti ìkìlọ̀ fúnni tàbí wọ́n padà sínú sórọ́tù Yunus ọlọ́run ọba padà wá sàlàyé fún wà máa káànà náàtù ilá ummatan wahidatan fàtàlàkù ọlọ́ọ̀bá láwọn èèyàn wọ́n àti lórí ìkàkàtẹ́lẹ̀ ju ẹ̀sìn ẹyọkà oṣọlọ fàtàlàkù wọ́n wá yapa fàbáhàtà lọ́wọ́ nàbí yìí náà bá ṣe gínà mọ̀sílì nígbà tí yapa wá tẹ̀lẹ̀ lọ́wọ́ náà ní àbáwọ̀ abdullahi abbas ọ̀dọ̀rọ̀ àìhùnmá ló ti rán torí pé ìgbà tí ìyapa ṣẹlẹ̀ lọ́nà ọba àdìsára bí ànẹ́bì nù alẹ́ ìsọ̀lájú ọ̀sàlámù yìí tó jẹ́ pé nígbà tí abdullahi abbas ولا تذرن وجا ولا سواع ويغوث ويعوق ونصر orí jẹ́ láwọn tí àwọn orúkọ tẹ́yẹ tọ́lọ̀ ọba káyìí asmáwò ìjálí àwọn ẹni rẹ̀ ni wọ́n

tó wọ́n wá gbẹ́ èrè wọn ẹ̀rẹ̀ tí wọ́n gbà yẹn ẹjọ́ tí àfáwà tó lọ́gbà àgbà ti sọ àfáwà ìmọ̀mù ìkọ̀kọ́ yí wọ́n múlì wá nínú kìtàbù tẹ̀kíì nígbà tó ń sàlàyé ayáì nínú sàhíhù wọn lẹ́yìn ìgbà tí gbogbo àwọn tán ma ìtàn èrè yìí àti ìdí tó ti gbẹ́ èrè yìí tán sápútá tí àwọn àwọn ọmọdé ọmọ wọn náà tí wọ́n kú tí wọ́n kú tí gbogbo ìmọ̀tí wá lọ tí àwọn ọkọ̀ wá tẹ́ni tó ma ìtàn báwọn èrè yẹn ti wà ń bẹ̀ mọ́ lórí rẹ̀ ṣètò ọ̀rọ̀ wa wálẹ́lẹ̀ kìí láwòrán yìí ọlọ́run sọ fáwọn èèyàn ń gbà yẹn pé nǹkan tí ò lọ déédéé nínú ìlú má ẹni ọjà ọ̀tà má ẹni àtijì àti mu ẹlónira ẹni kú ọ̀lọ́pọ̀ kó àwọn ní nǹkan òṣè ẹgbù bí eku má náà now nǹkan tí ẹ lè ṣe tí ẹ bá fẹ́ kí gbogbo ìṣòro yìí tẹ bá fẹ́ kí ó lọ òun náà ní kí ẹ padà síbi wọ́n sọ fáwọn padà síbi ìṣẹ̀ṣe abẹ́bọ̀ tó tẹ́ bá padà síbi ìṣẹ̀ṣe ibẹ̀ ni ọ̀nà àbáyọ wà torí pé nǹkan bàbá yín ṣe nìyẹn jíìpù fi tu bá tó fi so kí wá ní jẹ̀sẹ̀ yẹn tẹ́ láwọn èrè tẹ̀hún èyí ló yẹ tèrè àwọn táwọn bàbá yín máa ń gé pé nìyẹn àwọn tó máa ń jọ́sìn fún nìyẹn kí nǹkan fi tóbi so wọ́n ní kò lẹ́ sí ìmọ́lẹ̀ tí wọ́n fi gbọ́ àgbọ́yé ìwúrí sí ẹ̀tọ́ ní kó wá fún ẹ̀ tẹ̀lbíkù ìbìlìsì lélẹ́ kí ni wọ́n fi gbàgbọ́ yẹ̀ rẹ̀ kò símà bẹ́bọ̀ ti bẹ̀rẹ̀ ní ọlọ́pẹ́ pé kò símà tí bàbá sọ yẹn òun ni áṣù ìtọ́fà ẹbọ jáàlù ni ló fi jẹ́ pé àwọn ẹlẹ́bọ ọlọ́run bá ń kò wọn ní jahilu àbẹ́ẹ̀kọ́ ni jáàlù tọ́lọ́run bá lè fẹ́ àwọn jáàdù kan bẹ̀rẹ̀ lórí ètò ẹgbẹ̀rún fún yàn zámù ló jẹ yẹn gbẹ́kẹ̀ ètè ẹ̀sùn ìfẹ́ tó bá ní lára èébú ló jẹ́ fún so ìyẹn ní àwọn mọ̀ṣáyé pàṣẹ kalásẹ́ wọn bá sàlàyé yẹn nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ bá kàn pé bá ní ti èyí tọ́pìkì òní pé pé ọ̀pọ̀lọpọ̀ ní yóò tún mọ̀ yẹn náà so gbogbo nǹkan ló dàrú nípa ọ̀rọ̀ alámọ̀ ẹ̀yẹ́ tí wọn àbẹ́torí ipò ká máa já síwájú ká máa já àfáà gbogbo èèyàn ẹ̀jẹ́ ọ̀sá máa ń kó fẹ́ tó wáyé pé ó fẹ́ máa jẹ́ àsíwájú àtàfáà gbogbo ẹ̀yẹ́ wọ́n yá máa gbá sí ẹ̀ ìsọkúsọ yọ́ máa sọ pé yọ́ máa wá kí ni eré ìfẹ́ gbọ́ kí eré ìfẹ́ gbọ́ tó jẹ́ yọ́ máa tàlá wá náà tó bá dọ́dọ̀ yìí tẹ́fẹ́ gbọ́ gidi yọ́sọ̀ gidi fún yín ọmọ ń tẹ́fẹ́ sọ ọmọ ń tẹ́fẹ́ gbọ́ ọmọ tó dùn mẹ́yìn tó bá dọ́dọ̀ àwọn tó fẹ́ gbọ́ púpọ̀ torí kó lè já àpá àwọn yọ́sọ̀ sọkúsọ náà fún wọn. wọ́n ní tẹ́ bá pẹ́ mẹ́ta yóò yóò sì fún kálukú ní tí ebi ní túká yóò fún kálukú ní táìdì ẹ̀bí mọ́sálásí òfin ní tí jama òfin ní túnmọ̀ lórí ọwá ṣe ṣe jẹ́ ẹniyẹ tó máa pe àwọn tọ́bá pẹ̀ta kí èsì ya náà wérò àwọn ni wọ́n fẹ́ kó yẹn jọ ọlọ́ọ̀bá kó sànú wa ní ìdídá ìhà wà ara bíbi àlébù bá ń họ ìta àbádẹ́bẹ̀ ní pé áṣìlù tó fa ìyapa ìyapa gẹ́gẹ́ áṣìlù rẹ̀ ní ẹbọ àrẹ́ẹ̀kọ́ ní láwọn fáwọn fi sọ yí pé ẹbọ gẹ́gẹ́gẹ́gẹ́ dídá ní àwọn ará bí òwà sọ yí oníṣẹ́ sọ́lù dé mí sọ ọjọ́ pé wà sílù fún dídá tẹ́lí èmi nìkan kọ́ ni mo sọ o wà láì èmi nìkan kọ́ ni mo sọ o ní ìsẹ́yìn lọ tí ó sọ́lù dé mí lọ ẹni ẹlọ́wọ́ sẹ́lù ti lọ́sí lọ́sí mùsẹ̀kí òun rẹ̀ kìí tariwo ìmọ̀ ni àánìkó sí ìrọ́bùn tó súrí wọ́n tí a ti ṣírkùn mọ́bùtàdá àti kọbárù ni tí wọ́n yẹn tún kéwù ló ń tún yẹn kò ń tariwo àwọn aláìmọ̀ká òpè láriwo lè jẹ́ bí á ṣe fi pariwo báyìí wọ́n hákì ti fi pariwo yìí àwọn alẹ́wọ̀n ti sọ̀rọ̀ gan àwọn aláriwo ní ti ṣe ìgbèrí kẹsí kan láti ààrẹ ti lọ yìí o <laughs> àwọn yẹn gún yẹn lójú ẹni jíjà ni ṣéèkì ti yanjú gbogbo a ah, àṣẹ́kà alájẹ́yà ah, àbá ya onírúurú ni wọ́n tẹ́lẹ̀ gbogbo yẹn ní jẹ wọ́n ní jẹ wọ́n bàbá náà ma gbogbo àwọn tọ́rọ ara wọn kan fún tó jáde so wọ́n ni pé fa ìyàpá ni àwọn àwọn mùsùlùmí wà àwọn ẹlẹ́bọ wà kó yíba yìí ibi tí yàgbà ṣẹlẹ̀ ní sọ́lọ́wọ́ alọ́sùn àwọn alákawà padà jíde ayàdù tí mo sàlàyé lọ tí mo ti ní wáfà tí mo ti ní ìdára tó tí wàlìdáàlì kẹkọ̀ọ́ lápọ̀ ọlọ́run bá nítorí ẹ̀gbọ́n ló ń fi dáhùn nítorí ẹ̀gbọ́n ló ń fi dáhùn ọ̀rẹ́ bá ń tẹ̀ wà táàmà ti kẹ́lì ma sọ̀rọ̀ bí kala àmìlà ànà jahannama bí i jìnnà ti wọn náà ti àjùmáyé ọlọ́run bá ní ọ̀rọ̀ ọlọ́run bá rẹ̀ ti pé o wípé dájúdájú ọlọ́run bá lọ́sùn àwọn tí ó jẹ́ olùgbé àlìjẹ́nà àti iná yìí àwọn méjèèjì lápapọ̀ lọ́wọ́ bá lè bí ó kò sínú náà tí ó rí fún kẹ́kẹ́ nínú náà eré wa lọ sọ́rọ́ tó Hud aya 118 títí dé 119 na kí làwọn onímọ̀ sọ nípa aya yìí ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ nípa aya àtàfẹ́ sọ̀rọ̀ yìí nípa rẹ̀ àwọn onímọ̀ wọ́n sọ wípé hum ahlul haqqi wa ahlul batili kama jaa hadha àríjìnà Abbas gbàtí tí a bá lọ wo tafsiru àbáwa ìmáàmù mufassirin ṣékù mufassirin ìmáàmù Tabari wọ́n mú ìsinadu ọ̀rọ̀ yíwá látọ̀dọ̀ Ibn Abbas tí wọ́n sọ ẹ̀kún balẹ̀ ní tafsiru pé Ibn Abbas sọ wípé àwọn tọ́lọ̀ ọba àlejò sọ pé wọ́n yapa ń bì tọ́lọ̀ tí ni wọ́n àníwọ̀n lè má yapa wọ́n sì máa yapa ni wọ́n àti níyẹ̀wọ̀n ní kò tí wọ́n ni òun náà ni àwọn ahlul irọ́ àwọn ẹni ìbàjẹ́ àwọn ẹni ọ̀rọ̀ wọ́n máa ya parí ẹ̀rẹ̀ rí pé lóòótọ́ ni báṣìṣẹ́ àmọ́ ọlọ́run bó fìdé òun láàmà rí àwọn olódodo láti mara àwọn onírọ́ láàmà ara àwọn ẹni rí láàmà ara àwọn oníbàjẹ́ àbdìlọ́bìnà àgbáàtì ní ìkàtọ́lọ̀ wà lè jẹ́ láńsọ yìí oríbà ní ajẹ́ tí pé ìtumọ̀ ayà yìí yọ́wà jẹ́ tí

ahlul ahwa la yazaluna mukhtalifin wọ́n ní ní tọ́bà wọn bá ń sọ bí ní pé àwọn onífẹ̀ẹ́ ẹnu àwọn oníbídá wọ́n níyẹ̀ wọn nígbò wọ́n máa ya para wọn náà ni ó bá ní eléyìí oníbàjẹ́ lọ́lọ́wọ́ bá rí bí pé wọ́n lè sọ̀kan láyéláyé wọ́n máa ya parí láti àwọn ọlọ́run

àwọn lẹ́ni òdodo orípa ní sí àwọn olódodo ọlọ́run ọba àlejẹ́ lọ́lá wọn kò ní inú ìyapa yìí àwọn alábọ̀dọ̀ àfáwà al-Hasan al-Basri rahimahullahu ta'ala annahu qala ẹgbẹ́ Hasan al-Basri sọ wípé ahlu rahmatillahi la yakhtalifun ahlu rahmatillahi la yakhtalifun àwọn tí wọ́n jẹ́ ẹni àánú ọlọ́run àwọn tó jẹ́ nìkẹ́ ọlọ́run ọba wọn ní yapa àwọn tí wọ́n fún ẹ̀ ní jẹ́ ìyapa náà àti gbogbo ẹ̀ lọ èyí tó fẹ̀sẹ̀ àrinlẹ̀ ní wípé kí ìyapa máa ṣẹlẹ̀ láàrin àwọn ẹni òdodo àti àwọn ẹni rọ́ eléyìí tún náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí àwọn ẹ̀dá rẹ̀ tó ń torí ẹ̀ ìjà láàrin òdodo àti rọ́ ìjà tí kò lópin ẹni tí ó máa lọ nínú àwọn ẹ̀rí tó wọ́n tọ́ka lórí wípé ìsìláàbù ó ṣẹlẹ̀ ìfìyàn kò dẹ̀ ṣẹlẹ̀ pínpín ó ṣẹlẹ̀ ìyàpọ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ òun náà ni gbọ́nà ànábì sallallahu alaihi wasallam eléyìí tí ànábì sallallahu alaihi wasallam tó ń sàlàyé fún wa nípa ìfìyàn kò hábi ní kúmà ànábì sọ fún wa nípa pínpín tí yóò ṣẹlẹ̀ sálùmọ̀ yìí pé àlùmọ̀ yóò padà wá pín sáràbí ní sàlàyé lọ́jọ́ pẹ̀lú àkèyàmà so anábì sallallahu alaihi wasallam ó sọ wípé iftaraqat al-yahud ala ihda wa sab'ina fisqa anábì láwọn yahud wọ́n pẹ́ sọ́nà 31 waftaraqat an-nasara ala ithnatayn wa sab'ina fisqa àwọn nasara wọ́n pẹ́ sọ́nà 32 wa satafariqu hadhihi al-umma ala 73 fisqa anábì ní al-umma wa anábì sallallahu alaihi wasallam àwọn pẹ́ sọ́nà 33 kulluha fi an-nar illa wahida arábìnrin gbogbo wọn pátá ìrìn lẹ́nu wọn lọ ẹyọ kan ṣoṣo kọlu man hiya ya Rasulullah wọ́n bèèrè lọ́wọ́ anabi sọrọ alaihi wasallam pé àwọn wo ni ìjọ ẹyọ kan ṣoṣo tí wọ́n là yẹn tí wọ́n ní wà nínú ìyapa yẹn tí wọ́n dẹ̀ ní wọná Ànábì sallallahu alaihi wasallam pé hiya jama'a Ànábì ní àwọn náà ní al jama'a àwọn làwọn tí wọ́n wà lórí ìlànà àwọn tó wà lórí ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam àtàwọn sọ̀hábà ẹjọ́ pé náà jẹ̀má àìmọ́ ẹjọ́ bí afáwa Abdullahi bin Mas'ud rọ́bì ọ̀hán ẹgbẹ́ bóyá tù so àwọn tó wà lórí òdodo àwọn ni wọn ní kí nínú àwọn ènìyàn pa yìí nínú ẹgbà wa mi anábì túmọ̀ àwọn àjẹmá àyẹn ó ní híyá mọ̀ntánà àìlámẹ́tìmá nǹkan nka èmi ànábì wà lórí ẹ̀ lónìí ya lori lórí irú nǹkan bẹ́ẹ̀ sábà lórí irú nǹkan tí èmi wà lórí ẹ̀ lónìí àtàwọn sọ̀hábà mi àwọn yìí nìkan ni ò ní sí nínú wọn na eléyìí báyìí nínú àwọn ẹ̀rí ni lórí pé ìyá tó ṣẹlẹ̀ nínú àdúgbò ọ ń bẹ lórí irú ìyapa yìí wípé àwọn tó bá yapa yìí inú mẹ́rin wọn lọ tọ́lọ̀ bá kí ó sọ àkúrò mẹ́ náà àdíjú ààrẹ ìbá àti fún alẹ́kan ìyẹ́rẹ̀ jẹ́ lílò ní orí bá bákan náà o ni wípé tí ìyapa bá tí bá ẹgẹ́ bá ti pé ìfẹ́ tí ó ṣẹlẹ̀ ní tí ààrẹ lórí mú ní tó yẹ káwà ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí nǹkan tó yẹ̀tọ̀ fún wa tó yẹ ká ṣe láti lè làkún ní ìyapa yìí àti láti lè láti lè ju ìyapa yìí láti lè jù náà ká lè ná bá ga ìyapa yìí òun náà ni kí ádìrọ̀ máa àjìdáàbò sunna ọlọ́run bá lọ́sùn lára dáadáa wàlá tàbàrọ̀kù ọlọ́run bá lọ́sùn náà dáná tó wà ẹ̀jẹ̀ sí mo bí ní kẹ́ẹ̀sì dìrọ̀ mọ́ okùn ọlọ́run bá lọ́sùn náà bàálà jẹ́mí àn gbogbo ní lápapọ̀ ẹ okùn bàálà àwọn ìyá ń bẹ ìyapa méjì ni ìsìláàbù tànáwó ẹ̀ ń bẹ ìsìláàbù tàbọ́ọ̀dì ń bẹ ìsìláàbù tànáwó ẹ̀ òun náà ni ìyapa tó jẹ́ sí pé nǹkan kan náà ni gbogbo wọn sọ ṣùgbọ́n ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà sàlàyé rẹ̀ gbogbo ẹ̀ náà sì ní òdodo bẹ́ẹ̀ àwọn ìyapa kan bẹ̀rẹ̀ irú ìyapa yẹn lọ́pọ̀ láàrin àwọn sálà nípa al sábà ń túmọ̀ alukur'an ẹ máa gbọ́dọ̀ sọ pé abdullahi bin abbas dubai abdullahi bin umar dubai abdullahi bin abdullahi bin mas'ud dubai so àwọn tó ṣiṣẹ́ wa ṣe wọn náà ẹ máa gbọ́ pé mujahid dubai ekrima dubai so haki dubai sundiyi dubai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ wàá rí pé ìtumọ̀ tí gbogbo wọn ń tú àyà yẹn sí àbí gbólóhùn kan nínú àyà ń yàtọ̀ kan síra wọn tẹ bá dẹ̀ wo ìtumọ̀ yẹn tí wọ́n ti sìn gbogbo ẹ̀ náà ni àyà yẹn túmọ̀ sí àbí gbólóhùn yẹn túmọ̀ sí irú ìyàtọ̀ abẹ́ẹ̀ náà pè ní ìsìlámù tàdáwó ẹ̀

àbíkún tó lọ sí ẹlẹ́ẹ̀kì irú ọ̀ràn irú ìyẹn náà ni bọ́yá kásọ̀ wípé àti ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn kíkí o yóò áwùrì ti sá kárí tó sọ hábí kagba ẹgbàwá kàgbé ilé lẹ́mọ̀ọ́sí àtúrí ẹgbàwá mi tó lé lẹ́mọ̀ọ́sí àtúrí ẹgbàwá dàwọn rí ẹgbàwá mi mẹ́rin ní márùn tó jẹ́ gbogbo ẹ̀ náà nígbàtà wádìí ra ní gbogbo ẹ̀ lọ́lálàáfíà irú ìsìláàbù yẹn ìsìláàbù tàlọ́wọ́ ìyẹn máa ń tẹ̀lé ní òfin àwùjọ àtúnyìnbá ìṣòro ní káwá mú bẹ́ẹ̀ wó lòlódó wọ́n ti lè bá gbàtọ́ sàkóra wá gbogbo ẹ̀ náà lè ṣe tàṣáhùdì ni káṣe tàbíláìbìn àgbáàbì ni àbíkáṣe tàbíláìbìn àmàkìrúdì ni pẹ́lẹ́bà ní ṣe méjèèjì náà ló kọ̀rẹ́ ṣe bá ní so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀yà pàtó wá bẹ́ẹ̀ so ẹgbẹ́ ìsì láfíìsà náwó ẹ̀ kò náà pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ so ah, àwọn onímọ̀ ti sàlàyé yẹn lọ́pọ̀lọpọ̀ pẹ́lẹ́bà ní sì nínú àwọn síra wọn ẹlẹ́ẹ̀kejì ah, ẹlẹ́ẹ̀kejì ni ìsìlábù tàbọ́ọ̀dé ìsìlábù tàbọ́ọ̀dé òun náà ni ìyapa tó méjèèjì ń takora wọn ni méjèèjì ó ń takora wọn ni òun ló burú jù nínú ìyapa ìyẹn náà tó wà ní ọwá nípele ó burú jù àwọn lọ nínú àwọn nǹkan tí màá sàlàyé lábala bí kí n tó tẹ̀síwájú ó ní pé nínú ó ní nínú ọ̀rọ̀ àkídà ń mẹ́ àwọn ìyapa ń bẹnu ọ̀rọ̀ tẹ́tò tó pọ̀ gidi gan kódà láàrin àwọn sọ̀hábà lọ́gbẹ́ ní ìtìlábù tàbọ́ọ̀dì kéde tànáwó ẹ̀ ìtìlábù àtàbọ́ọ̀dì òní irú àwọn ìyapa yìí náà à bóò láti ń bárù ìyapa yẹn lù lábalábá yìí ó dídí ọ̀rọ̀ tó jẹ́ sí pé ó wà nù kẹ́kọ̀ọ́ bá wa sọ ní ibi ìṣùgbọ́n àsìkò lè gbàgbọ́n ara tó gbé ìyẹn lásán tó bá yẹ òun ní pé táwọn sọ̀hábà yapa nínú ọ̀rọ̀ àkídà eléyìí tí ò sí èméjì ń bẹ tí ò sí èméjì ń bẹ rárá òun ní pé àwọn sọ̀hábà ò yapa nínú ọ̀rọ̀ àkídà àtọ̀rọ̀ manhaj kò sí yapa kankan ọ̀rọ̀ àkídà àtọ̀rọ̀ manhaj kò sí yapa bẹ́ẹ̀ tá a bá rí èèyàn kan tó yapa nínú ọ̀rọ̀ àkídà àbọ̀ yapa nínú ọ̀rọ̀ manhaj irú ẹni bẹ́ẹ̀ ní sásọ

ẹ̀jẹ́ káàdì yẹn mú dáadáa lọ́wọ́ bá nígbà tó pé wà lọ́wọ́ káàdì àbí ìdí ọ̀rọ̀ ilé láhí làwájàdù fi ìlàmà ń kẹ̀dí ọ̀ ẹ̀jẹ́ dàbà wa alàlámà tó bìnrin kọ́yì ọ̀sánmọ́gọ́ tara yẹ́ báyìí sọ ìgbà tó bá bìnrin kọ́yì mú sọ̀rọ̀ rẹ̀ áyà tí mo mú wáyé náà fi tẹ̀rí tó bá yẹ bí àpò àní ìdẹ́sì màkọ́rọ̀ ọlọ́run ọba ni pé tó bá yẹ pé látọ̀dọ̀ ẹlòmíì sí àtọ̀kọ́ ọlọ́run ọba ló ti wá ni làwájàdù bí ìlànà kẹ̀kẹ́ rọ̀ ọlọ́run ọba ní wọn àbá rí ìyapa tó pọ̀ náà lọ́ àná kò sí ìyapa ẹyọ kan náà lọ́ àná kò sí ìyapa ẹyọ kan nínú súnà níbo ìyapa tí máa ń ṣẹlẹ̀ ibi àgbọ́yé àgbọ́yé wa òun ló máa ń ní

wà ila gbogbo ìlú tí sọ́mọ́ wá lẹ́yọ kọ̀ọ̀kan ní ìbámu mú báyìí pé ìgbà ìlú bí wọ́n lè kò sí táwọn sọ̀rọ̀ fún lórí àkídà ẹgbẹ́ ká ń bẹ nínú àwọn ìlú tí wọ́n tó gbóná jù so o pé wọ́n sọ wípé àwọn lórí ọ̀rọ̀ wípé ó ti báyìí nínú àwọn ìyapa wọn tó gbóná jù ọmọ mú wa ó ní pé tọba tí ó gbèdà kìyàmà ṣe à ṣe haúdù sóhun ló tájú ni àbí tí ọmọ ló tájú ni àbí mìzánù ni àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lórí tẹ̀síbọ̀ ọ̀rọ̀ kìí yẹ tòun ní tẹ̀síbà ní tẹ̀síbà ìyàpá mi lórí ọ̀rọ̀ ìlà àpá ńlá ọ̀rọ̀ ni àìmọ̀kan gbá ìfẹ́nú dẹ̀ ẹjọ́ ìsáwọn ìlú wọn àti ń pèyàn lọ́wọ́ àkídà wọn ìrújú ni ìtàṣí pẹ̀lú ìrújú ni pé ń tọ́ jọ bí òdodo ṣùgbọ́n kí èsì òdodo nítorí fi máa ń jẹ́ ìrújú ni ẹni tó ọ̀gá ọ̀rọ̀ nípa ìyanu sàárè ìtẹ̀ nínú sàárè ọ̀rọ̀ àkídà ní tòótọ́ àwọn sálàbù wa ya parí pé tẹ ẹ̀mí àtara ni ó jìyà ní abẹ́mí nìkan tó tọ́ ni ìyapánú àkídà ìyọ́ọ̀nù ó sì ìyapánú àkídà ẹ̀tọ́jọ́rọ̀ àkídà gẹ́gẹ́gẹ́ òní kété ìyá ń bẹnu sàárè ṣé ìjẹ́ ti bẹnu sáré ṣé ìtẹ̀mí inú sáré ti bẹ̀ àwọn mọ́láàpù méjì tán bẹnu sáré gbogbo ilé tí mo sọ ìpátápátá àti tóníṣe pẹ̀lú àkílà yányán ẹ̀rẹ̀ ní káwọn sábà fi yapa lórí ẹ̀ tẹ̀rù tó bá yapa lórí pé kò sí ìlànà sáré àbí kò sí tẹ̀rù sáré àbí kò sí mọ́láàpù méjì inú sáré àbáwọn ìtẹ̀mí inú sáré kò sí ìtẹ̀mí yẹn irú ẹni bẹ́ẹ̀ lọ yapa lórí àkílà kẹsàn-án sábà ní tì jẹ́ pé èrú ìlẹ́yà kọ́ ni òsúùlù àkídà òsúùlù àkídà gẹ́gẹ́ lọ rọ́nù sàárè àti tẹ̀mí ẹ̀rẹ̀ àti pàwọn kẹ́sìmọ̀ báyìí ẹ̀sẹ̀ àwọn náà ẹ̀hẹ̀ òsúùlù ni àwọn ìpínlẹ̀ ibi tí àkídà tó àwọn gẹ́gẹ́ ní pẹ̀lú bá yìí yìí so ìdí tó ti rú pọ̀ wọ́n ẹ̀rọ bí ni ìyá bá òṣùlù gẹ́gẹ́ ní pé mìzánù ń bẹ ṣìrọ́pù ń bẹ alhaudu ń bẹ tẹ́tọ́ sábà ní ó ń gẹ́gẹ́ ní àwọn òṣùlù àkídà ṣàfá à ń bẹ ó ń ní àwọn òṣùlù àkídà so àmọ́ tẹ̀lé sí ìbú rẹ̀ pẹ̀lú bá yìí àwọn gùrú ìrìnlẹ̀ kò sí so mo kàn rọra yẹn nǹkan kékeré

so ó wà sọ wípé abdullahi bin abbas kì í wọ́n sọ̀rọ̀ àgbẹ̀fọ́ sọ pé ànábì ọlọ́run ọba sọ fánàbí ọlọ́run ọba ti yapa àkíkọ̀ jẹ́ ní wípé alhásìlù ní pé inú ọdún kọ ẹ̀yà kìí tún lè yapa nìyẹn náà ọmọ àti àwọn àbá tó síwájú wọn ti yanjú yẹn lọ́pọ̀lọpọ̀ wípé nǹkan tí tó lẹ̀ ọyàtọ̀ sí kẹta ìta ń takùn

àwọn màláíkà kí ni wọ́n ń fà kí ni wọ́n ń ya kí ni wọ́n ń fà láàrin ara wọn àdẹ́bà bẹ̀rẹ̀ sí máa sọ wọ́n bá ń sùn èyí ò ní kò sí kò sí ìyàpá lórí ẹ̀ yípa nẹ́bí rí ọlọ́run ọba lójú oorun kí ni abdullahi bin abbas fẹ́rẹ̀ rẹ̀ ẹgbẹ́ táyé ta ń takò orin bá nẹ́bí rí ọlọ́run ọba ní yíyajúlẹ̀ lójúfò ní pẹ̀tẹ̀tẹ̀ òun láyé ta ń takò abdullahi bin abbas náà ń takò yẹn so òun ni rírí pé tánàbí rí ọlọ́run ọba nígbà tó lọ sí Al-Isra wal-Mi'raj tó ṣe báyìí sùn wọ́n ti ànẹ́bí ilé rẹ̀ kódà ayé ìdálóhùn náà ni àwọn kọ́tọ̀ nǹkan bí ó ní kí ànẹ́bí sọ ó ní àìsùn náà ọ̀rọ̀ ó yẹ báyìí nínú nínú wáyà mi ó ní núurú á ní ẹ̀rọ ó ní ìmọ́lẹ̀ ló ń rí òun ò lè rọ́lọ́run ọba lọ́sùn máa dára bóòlù ní bá rọ́lọ́run ọba lọ́sùn máa rọ̀ tààlà ó yẹ báyìí so ìmọ́lẹ̀ ọlọ́run ọba lórí kò sẹ́nì kẹta mọ́ lè rí ọlọ́wọ́ bá lọ́tún máa rẹ̀ tààrí ní ayé pé wà ní ìdìbò kí làmẹ́ lè rí wàlọ́kọ̀dọ̀rọ̀ háwù lẹ́sìn látà tó kọ̀rọ̀ ẹ̀gà tí lọ́tì mú táà kí làmẹ́ lè rí àrẹ́bì rí jìbìrì àrẹ́ ìsọ̀rọ̀ àti sọ̀rọ̀ so irú àwọn nǹkan yẹn lọ́mọ mú wá pé ìyapa mẹ́nu ràfídà kò sí ìyapa kankan lórí ràfídà láàrin àwọn sàhábà kò sí ìyapa kankan lórí ọ̀rọ̀ manhaj láàrin àwọn sàhábà ìbọn ọ̀nà láàrin ibi tí ìyapa ti ń bẹ òun náà ń gbé ọ̀rọ̀ fíkù ìyapa tó ń bẹ lórí ọ̀rọ̀ pínpín náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa yẹn àwọn sọ̀hábà wọ́n padà palọpọ̀ lórí àwọn ọ̀rọ̀ kan lórí ẹ̀ orí báyìí tí ó jẹ́ ní ti báyìí ọ̀rọ̀ lórí àkàlálà orí báyìí ọ̀rọ̀ nípa ogún jíjẹ ni so ẹni tó bá kú kò ní bàbá kò níyà ó jẹ́ báyìí tí kò níyàwó bẹ́ẹ̀ ni ọlọ́mà so orí báyìí tí so bóò ní ta ní òjògbò rẹ̀ ìyapásẹ̀lẹ̀ láàrin Umar àti Abubakar lórí ọ̀rọ̀ yẹn tẹ́tọ́ ìdámọ̀ ní ti ọ̀rọ̀ nípa rìbá ṣé rìbá sọ́wọ́ ànàtíhà àbíṣẹ́ rìbá wọ fọ́dù àdéríbà nàtíhà nìkan níbẹ̀ ìyapáwà láàrin àwọn sọ̀hábà lórí yẹn tẹ́tẹ́ bí nàtíhà nìkan rìbá wà ẹgẹ́ bí mọ́kílá Abdullahi bin Abbas rọ́dọ̀ lórí yẹn oye bá yìí so bákanáà làwọn sọ àwọn bá yapa lórí wípé ṣé obìnrin tí ó bá ń ṣe ayọ́lọ̀ tó bá fẹ́ wẹ̀ tí yóò túrun àbí kò ní túrun ẹ̀sẹ́ náà sábà yìí láàrin Abdullahi bin Umar àti yàwó Aisha obìnrin ẹ̀sà àìbẹ̀kọ́ ni a máa nǹkan tí yàwó Aisha sọ onígbàtà lọ sọ fún ọ̀rọ̀ Abdullahi bin Umar àìbẹ̀kọ́ ni bó ṣe lè má Abdullahi bin Umar ẹwọ̀ ọ̀tọ́tọ́

tó ti dẹ̀ wọ́n yapa tó bá yapa oníbájẹ́ àmàlà oníbájẹ́ ń bára wọn lò oríbájẹ́ ìyapa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ti ìdán láàrin àwọn sọ̀hábà ìbúwọ́n láàrin ìyapa tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà jẹ́ nígbà tí wọ́n fẹ́ wọ sáàm sípò òun bẹ ní sáàm ẹ̀tọ́ sáàmà yìí sí ṣùgbọ́n bá wọn yapa yìí púpọ̀ nínú ẹ̀ làwọn sọ̀hábà padà wá jẹ́ kí ni ná padà wá sọ̀kan lórí ẹ̀ nígbà tí wọ́n rẹ̀rìn ìyapa ń bẹ láàrin àwọn ìyapa tẹ̀lé láàrin àwọn sọ̀hábà lórí pé ìyàbá ń tíráàbù tá gbàwẹ̀ ni àbá ní gbàwẹ̀ ẹ̀sọ́ ọ̀nà sábà ń so ìgbà tó dẹ̀ lọ́dọ̀ àrẹ́bì sọ́lọ́ sọ́lá tó sọ ìyapa tó tẹ̀lé láàrin wọn kí lẹ̀rẹ́ tẹ̀lé kí lẹ̀rẹ́ fà ìkìyàrí wọn ṣe bákan náà ìyapa tẹ̀lé láàrin

لا يصلين أحدكم أحد منكم العصر إلا ببني قريظة إلا في بني قريظة أنا بلاني كاكو أقول لك لا تاري نويا كتابة دعا بني قريظة أما شيء أما لك يجيني آه àwókè mu nígbà nàbí sọ ní pé kájẹ́kì ìdíbẹ̀ ká mẹ́jẹ ká látàrí káwà mójú ọ̀nà ni àrẹ́bí ọ̀sọ̀ wípé ta bá já látàrí bá wá fi ọmọ wá káwà mójú ọ̀nà ká má fi torí wípé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àrẹ́bí ọ̀sọ̀ wípé tásìkò mọ́ bá tó ká má fi àákì ọ̀rọ̀ ni o ṣẹgbẹ́ ìtìhádù ni ẹ lórí ọ̀rọ̀ wípé ẹ̀dẹ̀wọ̀ ma lẹ́bí ẹ̀bẹ̀ àkẹ́kọ̀ ní ìmáàdù tó sọ ó lè túnmọ̀ sí nǹkan tí àwọn ọ̀tọ̀ oṣù tí ó lè túnmọ̀ sí nǹkan tí so ibi tó ti máa ń fa ìlàbù ibi tí ti máa ń

ọlọ́ọ̀bá tó tún àtàrà tó sánbò ní ọlọ́ọ̀bá ní wà látàkúnnù ní ẹlùmùsìkí nìlẹ́gbẹ̀ẹ́dì na farrahu dínahum wa kanu shi'a ọlọ́ọ̀bá ní ẹmọ́dà ẹgẹ́ bí àwọn ẹlẹ́bọ àwọn tí ó ń dé farrahu dínahum wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹ̀ wọ́n yapa wa kanu shi'a wà ní ìjọ níjọ ọlọ́ọ̀bá tó sánbò mí nínú suratul bayyinah tó wà ọlọ́wọ́n bá ní àwọn ẹlẹ́bọ ọlọ́wọ́n bá ní wọn ìyapa ìyapa ò tẹ̀lẹ̀ sí wọn àyàbí lẹ́yìn ìgbà tí òdodo tó lé wá bá wọn ìgbà tí òdodo tó kílíà tó lé wá bá wọn ìgbà ẹ̀rọ yapa ló fi jẹ́ pé gbogbo ẹni tó bá yapa lẹ́yìn ìgbà tí ẹ̀rí tó kílíà bá dé lẹ́yìn ìgbà tó òdodo bá dé irú ẹni bẹ́ẹ̀ aláburú mu kéèyàn wá tẹ̀ lójú ọ̀nà àwọn kèfèrè ipò kí túnmọ̀ sí kókè ẹlẹ́bọ̀ o pé bá yìí so ọkà wo ọ̀nà wo so eléyìí tó kí nǹkan nǹkan aburú tó pé àwọn ẹlẹ́bọ̀ ni máa yapa tí mùsùlùmí bá wá yapa tó ti wá túnmọ̀ sí kókè ẹlẹ́bọ̀ tẹ́bọ̀ ni kọ́ yapa ni ẹbọ bọ̀ ṣùgbọ́n tó kó tí ń kọ́ ti àwọn tó láwọn náà yapa nǹkan bá lè dá sí nǹkan yẹn zámà nǹkan yẹn pẹ́bà ń jẹun aláyà táwọn gbára lè pé ọ̀nà ni wà látàkúrú ní àmúṣe kí lọ́wọ́ ni a má jẹ ẹlẹ́bọ̀ mílẹ̀tẹ̀ ìdínà fọ́rọ̀ ọkùn dínà ohun àwọn ẹlẹ́bọ̀ ní máa ń pé àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ẹ̀ẹ́dẹ̀ yí ayà rí ọmọ ẹ̀ẹ́dẹ̀ yí ayà ká máa tẹ̀lé ìlànà àwọn ẹlẹ́bọ orí máa ń kókún sórí ti di ọ̀nà ọ̀nà tí ẹ̀bá ń gbà tẹ̀lé ìlànà wọn tí wọ́n pọ̀ gẹ́ nínú àdífà lórí àtúnwáyà kòhán sọ́nà bọ́ sọ pé àwọn ẹlẹ́bọ ní máa ti bẹ́ẹ̀ yẹn máa ṣe bí wọn àwọn ẹlẹ́bọ ní máa ti bẹ́ẹ̀ yẹn máa ṣe bí wọn tó ẹ pé kéèyàn bá ṣe bẹ́ẹ̀ tó máa ṣe ó ti bẹ́ẹ̀ lẹ́bọ ṣé bá yẹn nítorí pé yìí kẹ́kún wọn ṣe òun gẹ́gẹ́ kọ́ lẹ́bọ ìyapa ọkọ́ lẹ́bọ àbí ìyapa tẹ́bọ ní káyapa yìí láti ẹ̀ṣẹ̀bọ ní káyapa so eléyìí nìyí Ah, káàdì tilẹ̀kùn máa burú eré tí àwọn ìlú ilé gbé wọlé níbi àìyẹn ni náà ah, bákan náà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì eré tí a fẹ́ fi rinlẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni kí a fún àlàyé nígbà tí àwọn ìyapa kan ṣẹlẹ̀ láàrin wọn tó jẹ́ pé nígbà táwọn ìyapa yẹn ṣẹlẹ̀ so wọ́n yanjú ẹ̀ pẹ̀lú mọ̀ wọ́n jẹ́ padà lọ síbi ẹ̀rí eléyìí Ànábì sallallahu alaihi wasallam eléyìí ó fi mọ̀ wá nígbà tí wọ́n padà síbi àwọn irú àwọn àlámàrí àwọn ìyapa yẹn ó di nǹkan tí ó lọ láwùjọ àwọn sọ̀hábà sínú yìí náà ni ibi tó yẹ káwa náà máa dá àlámàrí ọ̀rọ̀ wa padà sí so nígbà tí ìyapa bá ti ṣẹlẹ̀ láàrin wa kò jẹ́ pé yọkọ́ ṣẹlẹ̀ láàrin wa àmọ́ wa lò nu wọ́n jẹ́ pé ìyapọ̀ tẹ̀lẹ̀ láàrin wa ṣe bá ní kù àwọn máa fi ìyapa yẹn a máa fi tẹ̀lé fáwọn èèyàn lórí pé kún kálukú kó máa tẹ̀lé ìfẹ́nu rẹ̀ so lórí pé kún kálukú kó mú nǹkan tó bá wù àti ṣe bẹ́ẹ̀ ṣe a pe àwọn èèyàn padà lọ síbi kí ni nǹkan tó yẹ ká fi tẹ̀lé ọ̀rọ̀ bá Allah subhanahu wa ta'ala kí ni nǹkan tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń fẹ́ látọ̀dọ̀ wọn so eléyìí tó jẹ́ sí a lè sọ̀kan jẹ̀m tí àwọn ìyapa ní ìmẹ́gbẹ́ tó bá tẹ̀lẹ̀ so àmọ́ ìpé irú àwọn ìyapa yìí kí ń bẹ láàrin àwọn sálàbù wa náà kan yarú àwọn ìyapa yìí kí o sì túmọ̀ sí pé kíjọ ọmọ ìyàwó bàjẹ́ àwọn ìyapa kan bẹjọ́ pé yóò mọ̀ bẹ láàrin wa kí kì ń bẹ láàrin àwọn sálàbù bẹ́ẹ̀ tó yẹ pé àwa náà ń so bákan náà àwọn ìtọ́jú tó pàtàkì nínú irú àwọn àyè yìí òun náà ni ó jẹ́ sí wípé tí àpá bá irú àwọn ìyá pátánà jẹ́ pé tó bá ṣẹlẹ̀ a tàkóra wa lórí àwọn ìyá pàrẹ̀ wọ́n yí làkàmẹ́ tó gbajúmọ̀ láwùjọ wa táwọn ìmọ̀ ń níbi orí ọ̀rọ̀ ìyá pàrẹ̀

nínú àwọn nǹkan tó ń fa ìyapa eré tó ìṣẹ̀lẹ̀ láàrin àwọn sọ̀hábà òun náà ni adamu tó ń jẹ̀lé bóyá kí ẹ̀yìn máa dọdún èèyàn kan lórí àwọn àlámọ̀ ìṣẹ́ yapa lé lórí ẹ̀rí ò dọdún èèyàn kan láàrin wọn so gbogbo ẹnikẹ́ni tẹ́lì bá sá pamọ́ fún ẹni tẹ́lì bá pamọ́ fún òwe bá yẹn so tó fi wá sí ìdájọ́ kan irú ẹni bẹ́ẹ̀ bóòrò àkíbà tẹ́lì bá ti padà tọ́dọ̀ rẹ̀ nígbà tí ẹ̀rí bá ti dọ́dọ̀ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ yí padà ni so ẹyẹ́kọ́ ìyẹ́kọ́ ìlú ilé ìṣẹ̀lẹ̀ hadith kan bẹ tọ́pọ̀ alátọ̀rọ̀ Abu Sa'id al-Khudri ó ní kúrùsù fi májìlìsì ní majalisi ansor ó lóun wà ní jòkó kan nínú ìjòkó àwọn ansor nínú àwọn ìjòkó tí wọ́n wáyé láàrin àwọn ansor ìjòkó kan náà àwọn ìjòkó yẹn wọ́n wà ń bẹ̀ ìjà Abu Musa ka annahu bí Abu Musa ti dé nìyẹn ka annahu maz'ur ọwọ́ dé gẹ́gẹ́ bí ẹni tí ìdààmú ti bá ẹni tí wàhálà ti bá lẹ́ni tí ìyẹra ti mú ọkọ̀ ọwọ́ sọ wípé ìtàzántò àlà ẹ̀mọ̀rọ̀ tàlájá ń falam yóò zà yìí olóòrùn lọ sílẹ̀ ẹ̀mọ̀ òun wá gbàyọ̀ndá fóun fẹ́ wọlé ẹ̀ẹ̀mẹ́ta lòun gbàyọ̀ndá ṣùgbọ́n òun ò gbọ́ ìfúnni olóhun tẹ́rí padà fàkọ́lá máa mọ̀ náà jà kóltù tàbí tàlátà fàlámi ó gàlì ó ní mọ́rù wá lé màmá òun olómọ̀rù wọn sọ fún pé kí ló kọ̀ fún ọ tó ò fi lè wọlé nígbà tí ọgbà rẹ̀ dálẹ̀ kan àbí kò ṣe sùúrù ó wá ní kóltù tàbí tàlátà fàlámi ó gàlì وقال رسول الله صلى الله عليه وسلم قال إذن برالي وانا نقول جزي الله الله سبحانه وتعالى وإذا استأذن أحدكم ثلاثا أنا بلتاني كانوا إذا بايون دا لا يمتع فلم يؤذن له wọ́n wá fún ní ọ̀nà kó wọlé fàlíyàrùjẹ́ arẹ́bìnrin tí wọ́n ilé ẹ̀kú padà fàkọ́lá wọlọ́ọ̀ni látòkì ìmánà àríyá ìbájínàtì ọmọ ìrọ̀sọ̀lẹ́ ó mú báyí ọ̀rọ̀ fún mi lórí ọ̀rọ̀ yẹn ni pé nǹkan tí ó jẹ kọ́rọ̀ yìí dá mi lójú dáadáa báyí náà tí ó fi dá mi lójú ó mú wa lórí nǹkan tó sọ yìí ní nǹkan rí so àbí bẹ́ẹ̀ kọ́ ní ti lùdù fẹ́ yí ọ ní ọ tó o bá ti lè ń báyí náà wá lórí nǹkan tó jẹlẹ̀ yìí ó jẹ́ kí nípa ìyanu so ah abu eh, abu musa na kari wata fawan tsawon da wani alinkum ahadun da ni abu mi dan da bi sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹjẹ gbà ní o taari nu yẹn tó gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí taari tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ànẹ́bì nínú yìí torí wọn rò kiri àti lọ wá ẹlẹ́rìí wá lórí nǹkan tí mo sọ yìí ni àìjẹ́ bẹ̀ ń jẹ́ yàwó fọ̀kọ́ọ̀dà ubayi bùnká ubayi bùnká wà sọ pé wọn lọ́ọ̀hì láyà kún máa ka ilá àbúrò sọ̀rọ̀ ó ní mo fọ́nà bàbúrà ọ̀rọ̀ tó sọ yìí kọ̀tẹ́lì kankan tí ó dìde pẹ̀lú ẹ̀ tí ó jẹ́ ilẹ̀ afẹ́ tó kéré jùlọ láàrin wa ọ̀dọ́ ẹgbẹ́ gbogbo wa láàmà kọ́lẹ̀ tó kéré láàrin wa mà ó má rò ọ̀mà ó ní ẹni tó kéré jùlọ láàrin wa ní ó pẹ̀lú ẹ̀ fa nàbí ó wá fún nírò wípé anábì sọ nǹkan tí dáadáa kódà àwọn ọmọ tó kéré láàrin wa ń bí wọn ṣé ń ara balẹ̀ ẹgbẹ́ ìyapájẹ̀ láàrin Umar àti Abu Musa al-Ash'ari ṣùgbọ́n nígbà tí Abu Musa al-Ash'ari tó fún Umar lẹ́rìí kí ló ṣẹlẹ̀ ara Umar balẹ̀ ìyapa yẹn dẹ̀ lọ nítorí ẹ̀ ló fi jẹ́ pé irú àwọn ọ̀nà máa dìbò àwọn tọ́lá fi máa ń lò eléyìí àwọn fàlọ́ jẹ́ pé àdìmọ́ mùsàfẹ́ ìrọ́ sí ọlọ́run ta'ala wọ́n sọ fún àdìmọ́ Ahmad Hanbal ọmọ tó wọn tàbí ọmọ tó wà àdìmọ́ mùsàfẹ́ ìmọ́ Ahmad Hanbal náà wọ́n sọ fún àdìmọ́ Ahmad إذا صح عندك الحديث عن رسول الله صلى الله عليه وسلم wani ìrẹ̀rọ ahmed ọ̀gá ni wọ́n jẹ́ láàrin wa nínú mahadi ọ̀gá lọ jẹ́ láàrin wa nínú mahadi tí o bá ti gbé hadith kan ó lálàáfíà tí hadith yẹn bẹ lọ́dọ̀ rẹ̀ ó lálàáfíà látọ̀rọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam fa akhbiruna bihi hatta narji'a ilayhi fún wa ní ìròyìn pa hadith yẹn o kó lè jẹ́ sí pé á tẹ̀rí padà lọ sí hadith yẹn nígbà tí ìyapa bá tẹ̀lẹ̀ tá a bá sọ nǹkan yàtọ̀ sí tí wọ́n fi lẹ́ẹ̀dì látọ̀dà mẹ́rin sọ lọ́sùn àyẹ́gẹ́ bí ẹni tó nímọ̀ nípa àyíkù yẹn fún wa ní ìròyìn nípa rẹ̀ tó ká lè tẹ́lẹ̀ bára ó sì ìfẹ́ sí àyíkù sọ tó báwọn sálà kù ṣe máa ń ṣe rí oye bá yìí tó bá ṣe máa ń ṣe nù. náà láàrin ìjẹ́jú mẹ́fà sí ókù nínú àwọn nǹkan tí ó burú jáì tó ẹ́ pé ó máa ń fa ìyapa tí ó sì máa ń fa lórí pé àwọn èèyàn kì í tẹ́rí padà nígbà tó bá fún wọn lẹ́rìí lórí ìyapa òun náà ni alhawa wa ta'assub alhawa wa ta'assub òun náà ni kí èèyàn máa lo ìfẹ́ ẹnu àti kí èèyàn máa ṣe àta'assub ìlọ́dọ́gbẹ̀ ní àta'assub òun ni kéèyàn dúó gbogbogbò kéèyàn máa ṣe ẹlẹ́yàmẹ̀yà wípé nǹkan tí àwọn èèyàn wọn bá ti sọ òun nìkan lè fẹ́ lò ní nǹkan tó lè bá sọ tó bá ti lè yàtọ̀ sí ìlú onígbàmìlẹ̀ nítẹ̀lé èyí máa ń fa kọjá pé ìyàbá bá ṣẹlẹ̀ oye àwọn èèyàn ò ní padà wọn ní tẹ́rí padà bí nínú kò sí bẹ́ẹ̀ nítorí kílẹ̀ àti tààtúwò yìí tí wọ́n ti ní tẹ́rí padà so nínú àwọn nǹkan tó máa ń fa ìyapa òun náà ni àtàkọ́ àwọn olùkẹ́ fún wa ìyapa máa ṣẹlẹ̀ láàrin àwọn onímọ̀ látara wípé wọ́n jura wọn lọ níbi ìlágbára mímọ̀ ìlágbára ìkìmbá ó jura wọn lọ eléyìí máa ń fa ìyapa láàrin àwọn onímọ̀ orí bá rí sùn Ah, bákanáà àdìsíláàmù fi máa fi ìdàrí rẹ̀ ìyapa máa ń ti ìyàtọ̀ọ̀tọ̀ tí ń bẹ láàrin àwọn onímọ̀ ìyapa tí ń bẹ láàrin àwọn onímọ̀ ló ti wọn ìmọ̀ tí ń bẹ láàrin ẹ̀kọ̀ wọn òun náà máa ń fa àyapa bákanáà ìsìláàmù zòwòdì wà àṣùwàlì so ìmọ̀ ń so kí àwọn ìtẹ̀lé ayé tèèyàn lò àwọn ìtẹ́síyàn kó yá kó yàtọ̀tọ̀ síra wọn ààyè tèèyàn ń gbé ìlú ìlágbára àti lílẹ̀ tẹ́bà yìí sùn ìwà nínú pínpín àtiwà nínú ìjẹ̀kùn so gbogbo àwọn eléyìí báyìí nínú àwọn gbòógùn tó so gbogbo àwọn nǹkan yìí òun náà làwọn nǹkan tó jẹ́ àwọn mọ̀tọ́ híhù kí tí máa ń so bákan náà àwọn tó máa so òun náà ni ìsìnláàbù ti fáhìn nìsú ìyapa àwọn níbi àgbọ́yé àwọn ẹ̀rí ilé ìtọ́wọ́nà Kùránì àti nínú súnnà ẹwọ olúgbọ́nà na wọ́n pé aula mọ́sùmù nìta á falamtẹ́kì umar alfatayamma musa idan sọ̀gíra ilé ìtọ́wọ́nà sọ́ọ̀tù ma ìdá yẹn tó ẹ́ ṣe àwọn jùhù wọ́n tú ìtumà áyà yẹn wọ́n túmọ̀ rẹ̀ sí àjìmá aula mọ́sùmù nìta mùlámọ́sà bí àwọn túmọ̀ rẹ̀ sí kíni àwọn túmọ̀ rẹ̀ sí àjìmá kéèyàn bá obìnrin lájọsípọ̀ sí bá ní tìlú àwọn ah, ní tí a máa bóbìnrin lájọsípọ̀ ní sọ àwọn ní ìtọ́ wípé kìí ṣe ìbáwò obìnrin lájọsípọ̀ ó dà kí a kàfọ́ ọkàn obìnrin lásán kí a fọ́ ra obìnrin lára lásán ọba rẹ̀ rájẹ́ ló fi jẹ́ sí pé àwọn ṣàfihìyà nítorí mọ́kífàlì wọn ṣàfihì rọ́pùnọ́lọ́ kàádá lórí áyà yìí àwọn kàí pé ẹni tó bá fọ́ ra obìnrin lára lẹ́yìn tó sàrẹ̀ lásán àlọ́rẹ́ ti bàjẹ́ ìyẹn ni ẹ̀rí nínú síra bàbá Muhammad náà ju ọ̀hán nígbà tó ń sọ̀rọ̀ nípa ṣòwòsù sọ́lá nígbà tó ń débi ọ̀rọ̀ nípa àlùwàlá ó wà náà kankan wá pé ẹni tó bá bọ́ ọ̀rọ̀ obìnrin lára àlùwàlá rẹ̀ ti bàjẹ́ ara wọn kankan gbára lé ilé ọ̀rọ̀ tí ó tẹ̀sùn wọn ní o ó yẹ báyìí. bákan náà àti ìsìláwò ìfàmì ìlà ti ìṣòkù nínú àwọn kan tí ń fa yapa láàrin àwọn onímọ̀ òun náà ni ìyapa níbi àgbọ́yé ẹ̀ẹ́là tí ń mẹ́bi ìṣòkù pé ìdí tọ́lọ́wọ́ bàjẹ́ gbájú mú ìdájọ́ kan wá bójẹ́ pé ọ̀tọ̀ ni ìlà tí ẹni ìgbóyé ọ̀tọ̀ ni ìlà tẹni ìgbóyé pé ọpa ìdíjíjájẹ́ ìdúnwáyé kírò ẹ̀bá ṣẹlẹ̀ ní mọ́ ń fa kíyà pa ṣẹlẹ̀ tó bá kaná àjáàlù bí jẹ̀rí ilẹ̀ adáni bí lónìí kéyàn ṣe àyèmàkan nípa ẹ̀rí ní pípẹ́ ìyàn dọ́dọ́ yàn lórí ìbá ìmọ̀ fàyà pa so alábákaná adámu wùtú ibi tí àbí jẹ̀rí ilẹ̀ bí ìlà àkọrí kéyàn má nípo kàbalẹ̀ tí ìlànàfíà ẹ̀rí tí ń bẹ lọ́dọ̀ àwọn ìyapa tó mẹ́rin níbi nǹkan tí àwọn gbólóhùn tọ́ka sí pé gbólóhùn yìí tán tọ́ka sí rẹ̀ so kẹ́lì kẹ́lì ka máa gbọ́yé pé tí gbólóhùn tọ́ka sí rẹ̀ kẹ́lì ní gbọ́yé pé nǹkan mí ní gbólóhùn tọ́ka sí so ibà yìí ẹ̀rọ gbólóhùn kúrúkù kúrúkù ní tìmáì so ìjẹ́ mara ló ń tọ́ka sí ni àbí haibọ̀ o ibà yìí so eré tọ́nà bàbí kẹsọ yí pé àwọn obìnrin tí wọ́n bá kọ́ ọlẹ̀ wọ́n bí ọ̀tọ̀rọ̀ bá sòkòrò ló wà ń bẹ̀yìn àwọn ilé ìtumọ̀ rẹ̀ bí hayébọ̀ àwọn ilé ìtumọ̀ rẹ̀ bí ìmọ̀ra nítorí àwọn tọ́lá túmọ̀ rẹ̀ bí hayébọ̀ nípa wọn sọ ní wípé obìnrin tí wọ́n bá kọ̀ọ̀lẹ̀ tó lẹ́yìn fún ọkọ̀ọ̀lẹ̀ wá rí hayébọ̀ alákọ̀ọ́kọ́ àjọ sí pé ẹ̀yídà alákọ̀ọ́kọ́ ni òǹkà alákọ̀ọ́kọ́ nínú ẹ̀yídà ni tó bá tó wá rí hayébọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé hayébọ̀ yẹn gbé báyìí alákọ̀ọ́kọ́ yẹn

ó túnmọ̀ sí pé tó bá ń ṣe ẹlẹ́ẹ̀kẹta lọ ìmá ẹ̀yìn àìsàn yẹn dé lẹ́lẹ́kẹta kò tí wàá mára lọ àtọ́kọ́ àti tàtúnṣe lọ́dọ̀ tàwọn tó sọ pé àtúkọ́ mára yẹn wọ́n gbà yí pé sò wọ́n lè tàtúnṣe lásìkò yẹn ṣé bá yẹn kò tí ì di àtọ́lákùn bá ì ní ibẹ̀ yẹn ó tí bá yẹn so kò tí ì di àtọ́lákùn bá ì ní ibẹ̀ yẹn so alamúlì ha irú nǹkan tí wọ́n ń fa ìyapa lára rẹ̀ kò lẹ́ẹ̀ ní irú àwọn nǹkan bẹ́yìn tó kọjá sí wípé ìyapó ṣẹlẹ̀ níbi dára látùlà fáà tó wà nínú sùúrù pé láti yìí o àti láti o nǹkan tó ń tọ́ kàkiri ó jẹ́ pé ọ̀tọ̀ ní táwọn náà gbọ́ yóò sí ọ̀tọ̀ ní kan tí àwọn ní ìgbọ́ yóò sí so àwọn nǹkan ìlú náà àwọn nǹkan tó máa ń fa ìyapa láàrin òun ní mọ̀lẹ́ mo rò pátìkù ní ìtúbà ìlà so abẹ́lọ́wọ̀n bá lọ́sùn hàrùn tààdá eré tí a sọ yìí eré tọ́wọ́n bá lè tẹ́lá yọ̀ǹda fún wa kárí sọ náà nìyẹn abẹ́lọ́wọ̀n bá kọ́lọ̀ ní kó ṣàǹfààní fún wa nílé ayé àti ní gbangba alkiyama àtíwájú kí n tó gbogbo kalẹ̀ àwọn bàbá wa tí wọ́n wà ní ẹgbẹ́ ọ̀tún àwọn bàbá wa ìmáàmù mọ́ṣálásí táwà yìí ọkàn mi fẹ́ kí wọn lẹ́ẹ̀kan ṣùgbọ́n ṣètọ́nù gbígbà ó gbé ìgbàgbé wa so mo wá fẹ́ ṣe ìtìdírọ̀ kí n lépa bá nǹkan tí ó bọ́ mọ́bí lọ́wọ́ so àwọn bàbá náà kí wọn dáadáa so kọ́lọ́wọ́ bá lè jẹ́ kọ́ bá wa kí àwọn bàbá kọ́lọ́wọ́ bá kí ó bá wa sanwó àgbàlagbà ní wọ́n tó bọ́ pé wọ́n fi ìjágbàlagbà wọn fi sin Allah subhanahu wa ta'ala abẹ́lọ́wọ̀n Allah subhanahu wa ta'ala ọba tí ó máa ń sanni lẹ́sàn ìjọsìn tọ́lọ̀mà kọwa san wọ́n lẹ́sàn ilẹ̀ yàtà kìyàmà gbogbo àwọn àdúrà tàbí fún àwọn bàbá wa alákọ̀ọ́kọ́ àti irú àwọn àdúrà yẹn fún àwọn bàbá náà àdúrà sí gígùn ni àdúrà láti ara ni àdúrà ló dédé ni àdúrà ló ṣe ni tọ́lọ̀mà kí ọdá àkọ́kọ́ àgbà lórí wọn náà àgbọ́yé Islam àlékún rẹ̀ lọ́nà bàbá sí fáwọn bàbá àti gbogbo àwọn àgbààgbà ti jẹ́ pé àwọn àgbààgbà ni wọ́n ní ti súnà sàlẹ́rì sọ́lọ́sọ́lá rẹ̀ pé wọ́n gbà tọ́lọ́wọ́n ọba wọ́n gbà sàlẹ́rì sọ́lọ́sọ́lá àwọn ẹgbẹ́ àwọn bàbá táwọn wí àmàbí tí wọ́n wà ó àmàbí tí àwọn ẹgbẹ́ àwọn bàbá táwọn sọ ìtawà pẹ̀lú wa àmàrú ìlànà tí wọ́n rìn ó tó bá fẹ́lẹ̀ wúrú àwọn bàbá ìjókòó ti àwa tá a jọ máa wọn ṣe é báyìí nítorí pé wọ́n wọ́n gbóòórùn súnnà lọ́dọ̀ wa nítorí pé wọ́n nífẹ̀ẹ́ súnnà wàláì oríire lálàní níwọ̀n bàbá yóò ti gbọ́rọ̀ wá jòkó ká sọ pé ààrí wọn ní jòkó tíyàn bá sílẹ̀ àìlẹ́kọ̀ọ́ ńláńlá àwọn àgbàlagbà rin wa ní kí ìbá nínú ìsínú ọ̀sínú wa bákan ẹni tí ìbá sànú àwọn ọmọ kéèkì wọn sínú wọn sí lábẹ́ yípa à ń pọ́n àwọn àgbàlagbà lé òun náà ni a fi kí àwọn bàbá méjèèjì kò ní gbẹnu mi kí máa bèrè yóò kọ wọn ni ẹjọ́ náà sáwọn ẹni àti ńlá kọ mọ́ àgbàlagbà lórí kò kí ẹni tí a máa bèrè so ó ti tó yí pé kí n pè wọ́n ní ìjàgbàlagbà tí mo fi ń pè wọ́n yẹn kí n ròyìn wọn so orúkọ wọn ti wú jù lẹ́nu mi láti pè ọlọ́wọ́n bá lọ́sùn fáànù tààlà ọba tó dá wọn ó mọ̀ wọn ó sì mọ orúkọ wọn abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala ọba tó mọ̀ wọn tán pátápátá tó sì mọ̀ wájú wa lọ tó máa kọ̀ọ̀kan wọn àti ní kọ́ máa gbangba wọn kọ́lọ̀wọ̀ kọ́ wọn tán lẹ́sàn olórí àwa náà kọ́lọ̀wọ̀ kó dà wà náà lágbàwò kọ́ wájú kádàgbà tí kì í tó náà yìí ni kọ́lọ̀wọ̀ àlejò kọ́mọ́jì tí àyà kó yà níbi ìjàgbàlagbà هذا والله هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب أما